more. Yeah. Boy, kiss. Kò ṣe Thank you. But bèbí tó the first yẹn kò sọ náà bẹ́ẹ̀ o. p.m. on Fresh 105.9 FM. A very good evening and welcome to Tuesday's edition of the Roadshow with Rolake. You know what we call Tuesdays? Turaka Tuesday. That's what we call it on the show. And as we do, my ladies are in the building. In a short while, we'll introduce the ladies and the question of the day. But before I get into that, I want to ask if everybody's doing okay. I trust that everything is going according to plan for you. As we do on Fresh FM on Tuesdays, from now till 4:45 p.m., I am with my ladies. At 4:45, we'll switch things up and I'll hand over to Bolahon for Fresh Sports, the evening edition. Don't forget to stay tuned for Let's Talk About It. That comes up at 5 p.m. alongside um, Sir Yinka Ifele and Eniton Lucia Olusegun Bamidele EOB and Seyinka Ifele will push it through from 5 till 7 p.m. At 7, make way for the national news, first in English and then in Yoruba. Right after that, I am back with you on tonight's edition of The Other News alongside Abimbola Olowu and we'll do it together from 7.30 till 9 p.m. when I say my thank yous and goodbyes. And that's a full rundown of things to anticipate on the roadshow today on Fresh 105.9 FM. I've got Adekunle Gold up next and this one's called Erie. on the other side. That's what I thought before I took the ride. I burned my bridges, so I'd never look back. But if I had known the life I was searching for was looking me right in the eye, oh, if I had known was searching for was already by your oh. took the ride, I realized the mountain I've been climbing is nothing but sand, yo. Chico Pitbull, Mr. 305, and you are now listening to Fresh. Fresh. Fresh. 105.9. back, back. nine minutes past 4 p.m. on Fresh 105.9 FM. That was AG Baby Adekunle Gold with Ire. Welcome back to the other news, or rather, <laughs> this is not the other news, guys. I don't want to take you ahead in time. The other news will kick off at 7:30. Right now, I've got my ladies in the building, and you know what we do now? We call it matters arising. We like to discuss matters arising. I've got a story to share. Before I dive into today's story, though, um, I saw something on socials I'd like the ladies and I to discuss, and I want everybody at home as well to join the conversation. It's about some woman that posted. Um, they say she is a financial ad analyst. Her name is Olasendi, and she posted something on Instagram. Um, it's from her kids' school, and basically it's the extracurricular activities that students in that school are going to partake in. And they broke it down activities for girls and activities for boys. So I'm going to read the activities that they broke down for the ladies and the activities for the boys. They wrote it in pink girls' activities. And then they put baking, reading, cooking, tailoring, hair making um, tailoring, making, cooking, and baking. Those are the basic activities they put down for girls. Now, for boys, they put gaming and they said members to come with console. They put cycling and they put members to come with bicycle, helmets, and guards. They put reading and that the kids will read books from the school library. And they also put drama, art, and orchestra. So for boys, gaming, cycling, drama, art, orchestra. For girls, baking, reading, cooking, tailoring and hair making. So the mother in question was obviously complaining that why is it gender specific? Why are the girls the ones cooking, tailoring, hair making, and baking? And why is it only the boys that get to ride bicycles, use their game console, do orchestra, do arts, and other things like that? So, what are your thoughts on this? schools should it be fluid everybody and anybody so if a boy wants to be in cooking club he can be in cookery club if a girl wants to be in gaming let the girl be in gaming and what do you reckon is the thought process behind the schools <laughs> you know behind the school doing the zoning the children in terms of activities exactly i think it should be open to all yeah, you know, people complain about culture, you know, giving some kind of um, female to do some kinds of things, and but this is a school, an institution, like actually segregating, like actually dividing. That's what you're telling these kids that oh, this is what females are supposed to be into and this is what i think that's very wrong because this like you're not even engaging the um, females in any form of sporting activities you're saying oh where you belong is the kitchen and in the hairdresser's shop really that's very wrong if i were to i'm going to sue the school one <laughs> of, course. <laughs> of course yeah because that's like that's that's the orientation you're giving the kids and that's very wrong before i withdraw my kid i'll sue the school Sherry Fat spoke guys that was Sherry Fat. i didn't yeah. introduce my ladies <laughs> yes, Sherry facts here. You just heard from her, blazing hot. Mary Gift is about to speak next, and you hear from Jamie. So I bit. think I'm going to join Mama's Club. Okay. I'm going to be <laughs> right behind Sherry Fatsu in the school ball this story is quite sad because you'd actually think that this school should be people that are upwardly mobile. I mean, people that are forward thinking. So for them to bring this kind of segregation is sad. Before I take my child out of that school, I'd sue them. But what you'd expect is, like you said, make it more fluid. Let it be the child's choice. Let that boy say, Oh, I love cooking because I, I cook with my mom in the kitchen, so I'd rather cook. Let that girl say, Oh, I game with my dad when I'm home, so I'd rather go join, you know, the games club. But don't say girls this is the only thing you can do and then boys this is it's sad my child ain't gonna be in such a school okay that's what you thinking <laughs> well it's true i think it's high time we got out of the stereotypical settings we have in this country nigeria you know it's such an activity is meant to be generic as in mm. it's not supposed to be gender specified you know i can i can be interested in gaming footballing and all of that and what makes you think now we have men who cook who um, make hair? Best of friends. Who Fantastic cook perfectly. Chefs who make hair as well. So it's, it's and the girls are that if they if they hold their console like this, they'll beat the best <laughs> boy yes, at no, Pro Evo Soccer or FIFA or anything. Yes, so yes. sports as well. Nigeria did not perform well. Imagine, imagine. <laughs> so definitely not good enough. When yeah. I saw it, I thought, am I upset because I'm a woman? or is this something that sh everybody should be upset about, even parents of the male child? Everybody like you shouldn't should want your kids to be, you know, put in a box basically. Yes. Everybody should get a chance to experience everything. Yeah. Mm -hmm. I thought it was interesting. I saw that on Instagram and I thought, okay, I'd like to bring it here for my people to discuss. If you have any thoughts on what we just talked about, you can drop comments for us on Facebook or you can call us on the studio lines and share your thoughts. Before we dive into today's story on the show, now this story. <laughs> gang, gang, gang. You know, most of the time, the guy is the person that's always getting into trouble in our stories on this program. But this time, it's the girl. This is what oh, happened. So the guy is complaining. The guy is complaining. No, he says that he dated the babe he married for like four years. Everything was set. Whoa. In the four years that they were dating, he got to meet her family members, mom, dad, uncles, aunts. You know, you meet different relatives of your significant other everything was good. Now she has this particular uncle she's always mentioning. For the purposes of the show, let's call the uncle Uncle Tiger. Hmm. Uncle Tiger bought this for me. Uncle Tiger said this. Uncle Tiger said he's going to hook me up with a jug. Uncle Tiger did this. Uncle Tiger did that. Uncle Tiger seems to be the rich uncle, right? Mm. Uncle Tiger buys car for the girl. Husband is still thinking magnanimous uncle. There's nothing wrong with that. Uncle Tiger opens boutique for the girl. Oh, the guy's still thinking, this Uncle Tiger, wow, he's taking a lot of burden off me. I, I love this man for always taking stress off me and providing, you know, for us. The wife's mother passes away, so they have to travel to the village for the funeral. He's expecting that when he gets to the village, Uncle Tiger will be there like yes. the rest of the relatives, right? On getting to the village, Uncle Tiger doesn't come for funeral. So he's inquiring. He meets, meets one auntie and says, Ah, Uncle Tiger didn't come. What's going on? Meets another auntie. Uncle Tiger didn't come. Another auntie. One auntie finally calls him aside and says, Look, your wife ain't got no uncle. Whoa. <laughs> uncle Tiger is a benefactor. <laughs> So now he's thinking, has she been having this extramarital affair with Uncle Tiger even while we were married? Mm. Clearly, something was happening before we got married because she introduced him to me when we were dating. Now we are married you know, Uncle Tiger Boka, Uncle Tiger opened boutique, Uncle Tiger still comes to greet us. Even I see Uncle Tiger and Dobale. Wow. <laughs> wow. Is my wife still in some sort of extramarital affair with Uncle Tiger? So he doesn't know if he should confront her or go and confront Uncle Tiger. i rather confront my wife. Since I found out the truth, babe, what's happening? Who is Uncle Tiger? I want to know. <laughs> yes. Finally, who is Uncle Tiger? See, there's no. How there's, is he related to you? Yes, you don't need to beat about the bush. Oh, just for me to ask you the question, you already know something is something is wrong. So you don't need to just lie to me. Tell me who the heck is Uncle Tiger? <laughs> I want to know. I will have to confront my wife, not Uncle Tiger in particular in particular. So you confront your wife after the aunt has already told you who Uncle Tiger really is. What answer do you want? I will still ask her. Okay, so my my, my question is like attacking her. Yeah. Hmm. Like you, you actually fooled me? hey. You, have been driving, you've been you sitting in the me. Then I'm going to remember I prostrated to greet Uncle Tiger. Hey. <laughs> you've heard from Dami, guys. Mary hmm. Gift, the niece of Uncle Tiger. I, I think I already know what's going on. <laughs> so confronting her is like I just want to hear from the horse's mouth mm -hmm. that mm-hmm. you've actually been taking me on a fool's ride for four years. I don't think I want to be with someone like that. That's You're married. Yeah, we're married, but moving on, I still don't want to be with you. He, she introduced him to me before we got married as her uncle. Mm -hmm. He was there for the wedding. Yes. Yeah, because I probably won't want to you know, keep asking. It's a day of joy. I don't mm. want to pry. And then after the wedding, we still see him come around. And then all of a sudden at the funeral, I don't see all of your aunts say he's not your uncle. The fact that you could be fooling me for four years before I mean we were dating for, for four, four, years, years before, we got, got married, married. Exactly. And then we got married. No, no, no, we ain't gonna do that again. But you want to do what I know what I'll do what in my heart do? of hearts. your heart of hearts, what would you do, Mary Gift? Ah. <laughs> let me not say. You have to say. <laughs> Have we'll to get say. back to you. Let me let you think <laughs> about your plot and plan, that I won't. Uncle Tiger's baby, baby. Worst enemy. to go through that. To be with such an insincere person. How yeah. could you deceive me for so long? long? What am I doing with you? whether you're having an a sexual affair with the uncle tiger that's greed because you are not definitely you are not contented with what I, what I have because what he has mm. been doing for you while you were, you were dating you don't want to lose out on it mm. but, and then no magnanimous person will do all of those things but open boutique long long when you're not having anything sexual together mm. when you're not mm. my family I'm so sorry you just have to go yeah. So you divorce definitely. Uh-huh. This matter cannot be resolved. Families call each other. This matter you can't let go of yeah. That's ah, ah, no, no, but but much. but but that uncle would just not go like that. What you do to him? Uncle be, didn't force your wife to lie to you. Yes, no, but the fact that uncle self could be you took all of my prostrating for <laughs> how many years? You must take something else uh, before you. He's go. already taking a lot more than your prostrating, yeah, darling. So, Apparently, Uncle Tiger does not care what he has to do to get what he wants. It just you know is um, bothered about okay in as much as i will have you i can prostrate yeah. your husband and pretend and do all of those things yeah. we can invite him over for dinner for dinner things yes. like that uncle now yeah so but I'm, I'm going to make sure that at least one of his bones gets broken accidentally. <laughs> accidentally. Oh. oh. It's accident. My people, you heard so, What happened? What happened to Uncle? He fell off the stair. Can you see? He <laughs> Mary Gift is here plotting grievous bodily harm. Let's take our first call on the show. Hello, good evening. Good evening. Hi, good evening to you. What's your name, please, and where are you calling this from? Is, this is Elijah from Oyo. Hi, Elijah. Welcome. Let's have a contribution. So, to me, the marriage has been built on a very bad foundation. Hmm. So I can never go on with that marriage again. Okay. I would rather tell the woman to pack from my house, to, to, to move away from my house. Hmm. Because uh, I can't imagine having stay managing with that woman who has been telling me life for the past four years, even before we got married. Hmm. And after marriage, she didn't tell me anything. She didn't tell me the truth. Hmm. And I've been frustrating for the guy. Ah thinking that uh, the guy is Baba, my Baba is, is uncle. that is his Baba Yahoo. So I can never go on with that marriage again. I will just tell her to pack her things and leave my house. That is me. Okay, Mr. Elijah, thank you for sharing with us. We appreciate you and your contribution. I mean, there's nothing we discuss on this platform that does not happen under the sun. The more you think you're hearing the weirdest story, the weirder the stories get, right? Yeah. If you know how many people you know, travel abroad. Maybe they're looking for papers or whatever. And I'm talking about women now, yeah. and end up marrying somebody on the other side. Yeah. And with that person, bring their boyfriend from Nigeria wow. into that other country mm -hmm. and tell that person that they married abroad that that's their brother or cousin. So that boyfriend from Nigeria now moves in and is living in the house with them and their husband. Oh mm -hmm. As the husband is helping at night and is helping during mm -hmm. the day. Mm-hmm. <laughs> you know, people <laughs> legit do all yeah. kinds of conniving yeah. things yeah. to get their way. In this case, it just happens to be a boutique and a car that the lady in question benefited, but people do all kinds of things, guys. Hello, good evening. Hmm. Hello. Call us back if you can. 080 32 1059 Hello. Hello. Hello, good evening. Hello. Hi. Uh, Yes, what's your name and where are you uh, calling from? I, I have a, I'm calling from Jericho here. Welcome. Uh, and some years back, I have a similar experience, but in the opposite way. Okay. Uh, uh, I used to frustrate for my my fiancé boyfriend. Oh. <laughs> my caller from Jericho, you were Uncle Tiger. <laughs> although we are all in the north by then. Okay. We are the north by then. That was about 25 years back now. Okay. I contracted for this guy for more than five years. Wow. I still buy different things for him. For the guy. Wow. And the girl also. So that was your I girlfriend's fiance. Oh you you were prostrating mm -hmm. for mm-hmm. him, buying things for him, not knowing that you had the leg back In fact, <laughs> get married, although the guy is late now. They got married? oh. Yeah, they got married. Wow. They got married. But the guy is late now, man. He's so red. Amen, amen. So when you found out, how did you feel? How did you handle it? Ah! I feel so bad. Oh. I feel so oh. bad. Even my mom used to push other girls to me before I get married. Hmm. The shock was still on me. Oh. So yeah. So my mom thought something bad had happened to me. Hmm. Mm, my mom is late to share. Oh, may her soul yeah, rest so in peace. Yes. Yeah she put so many girls to me, which I don't I don't want to do anything with them. But later, I later find another right one. Uh-huh. nice, nice, nice one. I'm happy that you were able to move on and that it didn't impact your life in a way that you know changed your life negatively. Painful, painful. That Very painful. painful. Mm-hmm. Thank you so much, Thank sir. You. Thank you for sharing with us. My caller from Jericho, you are appreciated. So he was the guy, like the guy in the story. He was yes. one prostrating Hmm. everything. The girl even still went ahead and married the man. <laughs> wow. Hello, good evening. Okay, call us back if you can. Sherifat, you are going to say something. There are times that the husband will be aware, but because of probably poverty, Mm -hmm. I mm-hmm. think there are some men that, that probably know, but look the other way, ah, right? because of what they are collecting. Just like the example she gave us about the overseas stuff. Yes. But then that's greed. I mean, both of them are greedy, and Clearly. eventually, both of them will still end up deceiving each other because Clearly. are two liars. Hmm, hmm, hmm, hmm, they deserve each other. Yes. Hello, good evening. Guys, if you're calling us on the studio lines, I beg you, please turn down the volume of the radio. Turn it all the way down so I can hear you properly and vice versa. 08032 32 1059 08077 1059. Those are the numbers to dial if you want to participate on the show today. I think we're going to take a quick commercial break. It's 424 on the clock. Before we dive into the next, you know, commercial break, let's take a call quickly. Hello, good evening. Call me back. The network doesn't seem to be cooperating, but keep those calls coming and would love to hear your thoughts on the story we are sharing on the show today. Don't go anywhere, don't touch that dial. Keep it on fresh 105.9 FM. Fresh 105.9 FM. Invigorating. welcomes you back to school. Have a session filled with lots of fun and excitement. Stay safe, stay healthy. Indomie noodles, tasty nutrition, good for you. Dem see your ginger, now pepper dem style. Show dem say you sabi your legwork moves. Beba there! Gide as it is hot with extra spice. Oshie! Oh, with the confirmed taste of bold ginger show dem your ginger. bold ginger na di confam soft drink wey get spicy taste that keeps you refreshed. bold soft drink also dey for orange tropical and bitter lemon flavour for all your jolliment. bold ginger show your ginger. In my 25 years of practice as an obstetrician, I get asked a lot of questions from expectant and pregnant mothers. One regular question is what supplement is good for me and my baby during pregnancy? I always recommend Oberon 6 because of the positive feedback I've gotten from my patients over the years. Oberon 6 contains essential minerals and vitamins necessary for the healthy development of baby and mother before, during, and after pregnancy. Give you and your baby the nutrients you deserve with Oberon 6. Oberon 6. Healthy mother, Hell baby. Fresh 105.9 FM. Invigorating. Only one, only one that you love, love. You love, love. Roach B. You're my baby, you're my sugar. life, I don't high, I don't shy, yo. And I don't burn the last claro. Waiting I get for my nayo. Don't talk, I'm not done, I get part two. And for this part, I stand by you. Other girls to come by, loo. But This night, you're looking nice. I like food and you're looking rice. I you like chicken spice. Tonight, tonight, night, This night you're looking nice. I like food and you're looking right. I lick you, you're like chicken spice. Tonight, tonight, I'm the only one, only one that you ever love, you ever love. Baby, I'm the only one, only one that you ever love, you ever love. times two. You want job, I get banku. Don't die I talk one, you talk ten, you don't kaku. Your leg walk, you pass banku. I speak from the right angle. Don't die This night, you're looking nice. I like food and you're looking right. I lick you, you're like chicken spice. Tonight, tonight, This night, you're looking nice. I like food and you're looking right hallelujah like chicken spice. Tonight, tonight, I'm the only one, only one that you ever love, you ever love. Baby, I'm the only one, only one that you ever love, you ever love. 4.30 on the clock. Welcome back to the... Uh, the with Rolake. I don't know why I keep saying the other news. I want to move ahead in time, guys. <laughs> My ladies are here. Sherry Fats in the building. What's going on? Hello. I'm doing fine. Mary Gift here as well. What's going on? Hello. Good. Dammy's in the building. Dammy, what's going on? Hello. <laughs> yeah, so, and before that commercial break, we are talking about a story that a man brought to the table. He's complaining he doesn't know who to confront. Should he confront his missus or should he confront the person that he thought was his missus's um, uncle? That turns out is his missus's sugar daddy. When I say missus, I mean wife, as per Mr. Mrs., right? So the story goes like this they dated for four years before they eventually got married. In that time, they were dating. Um, they got to meet each other's relatives, nuclear and extended. The lady introduces her fiance to a particular man as her uncle, and this man seems very magnanimous, always generous, always giving them things. Fast forward to them being married now. The uncle buys a car for his wife. He's thinking, fantastic, what a fantastic relative. Uncle moves ahead and then opens up a boutique for the wife. At this point, the guy is still not suspicious because since he met the man, the man has been quite generous to the wife. You know, everybody has that rich relative, so he just assumed this is the wife's rich uncle. The wife's mother passes on, so they have to travel to their hometown for the funeral. On getting to the funeral, the husband is expecting to see the uncle. He doesn't see the uncle. He inquires from one auntie, another auntie, another auntie. Eventually, one of the wife's aunties calls him aside and says, Look, this is not any uncle. Your wife doesn't have any uncle. This man is your wife's benefactor, basically your wife's sugar daddy. So this is how this guy has found out that his wife has a sugar daddy, or at least had one before they got married. But the man is still in their life because, like I said, he bought a car, opened boutique. They see him. him. She retained him. <laughs> that's, that's right, Cherry Fat. She retained the uncle. <laughs> he doesn't know who to confront his wife or the uncle. A lot of things are going through his mind. He dobales for this man. He really treats the man like Baba Yawo, not realizing that the man and him, they're both sharing the Yawo. Mm. Let's take a call on the show. Hello, good evening. Call back if you can 080 32 Those are the numbers to dial if you want to participate on the show. Once again 080 32 32 Hello, good evening. Good evening. Hi, good I evening. I hope you're all doing well. I'm, I'm doing fine. Okay, thank, thank you very much. Wow, this topic is quite interesting. No? <laughs> but let me, I, I need to tell you the truth. Okay. It's no big deal in today's, um, in this society that we are, uh, we are, okay. we are in now. Mm. I remember years back during my youth service, I have this friend, and then um, she was now trying to help me immediately after my service to get a job in Abuja. Okay. So I went there, and then we eventually during around 7 p.m. this man just came, hmm. and then I was like, wait, uh, what happened? Because I knew she was engaged to a very nice guy like that. Okay. You know? Hmm. And she said, ah, well, this one, a big guy, oh. Hmm. This is a big, a, the guy works with CBN then. Okay. That, well, this is money bag. I would rather die than to leave him. And few months after, they got married. I was there, live and direct. It happened in Lagos. She got married to her fiance my, that my, you knew? I, not the money bag i guy. I'm talking about this our sugar daddy okay, friend. Okay, okay. So she introduced him to the man as her uncle. So this thing is not new. Wow. I, I said year 2000. So you should do your calculation. Yeah, yeah. This thing has been going on like for forever. time. <laughs> yes. So you you you know. Hello. Oh, the network where you are, ma'am. Fed life. Oh, inside mm. life. Oh. Please, if you can call us back, please call us back. We'd really appreciate that. I don't know what happened to the network, but we want to hear the rest of the gist. Yeah, yes, exactly. <laughs> Please, we want to <laughs> hear the rest of that gist. Oh, so this one, but at least in that instance, she dumped the fiance and married, the sugar, daddy. daddy. But she still told the fiance the sugar daddy was her uncle. Mm -hmm. Imagine that. How do you now explain when the wedding pictures start to circulate? Eh. Uh -uh. She was a coward. Yes. a friend, a friend of mine in Unila cried because she was dating a guy and she just saw wedding pictures on a Saturday. Just no just pre-warning, nothing. No, she was dating the guy. The guy was her boyfriend. They were still on dating. A Saturday, yes. on a Saturday, she just saw wedding pictures on Instagram. That was it. Yeah. People are deep. Oh, people are deep. Yeah. I have a girlfriend that a <laughs> similar thing happened to as well. In fact, oh, but she wasn't. She was dating the guy. They weren't talking about marriage or anything. So she was with him Friday nights. You know, fresh. She was with him Friday nights left early Saturday morning, maybe like six ish, to get back to hers. And by 11, his picture was on everybody's BBM status. I was married that Saturday. He just yeah. one week, one for the <laughs> road, last frontier. <laughs> What's happening now? A lot of things like that. Oh, girls do it too. Girls do it too. You be as you saw one today on Instagram that a girl broke up with the guy because he lives in Abeokuta and she lives in Lagos and she said long distance she can't cope. Guess who she's dating now? Some guy that lives in Canada. Oh. <laughs> so you see that the distance in that instance doesn't affect her. She don't want Abeokuta, Shagamu, mm, but she don't mind Toronto to Ontario and the Atlantic Nigeria. provinces. Yeah, Nigeria. Hello, good evening. Hi, good evening. Hello, good evening. Yes, good evening to you, sir. Your name, please, and where are you calling from today? Adewale from Olodo. Hi, Mr. Adewale from Olodo. Welcome. Let's have your contribution, mm -hmm. sir. My own is a bit different from your own case. Okay. I got married to my wife. Mm. I think we dated for three years before okay. I got married to her. Well, in that time, anytime I visit their house, I always see a young girl of, I think, 12 or so years. Okay. And she always me This is the mother's last born. Okay. I got to know that that mother's last born happens to be my wife's daughter. <laughs> Your wife's firstborn. 14 years of marriage. After 14 years of marriage, that's when your wife confessed to you. That she's not going to mother confess. I got to know where their mother died, and uh, we went there for burial. And from that burial. Then the dad was now talking to the man who, impreg- who impregnated my daughter. The, who, I mean, who, impregnated, who impregnated your wife. My wife. Hmm. Then that since you have done this nonsense, so you are now coming for your mother-in-law burial. Look at how your daughter has grown up. You don't show up. My wife hmm. is not compel on me. Neither she tell me. Wow. That is what the man at least. 14 years after our marriage, apart from three years we dated. You dated, that's, that's 17 years. years. How did you now handle it, sir? How did you handle it? Well, I think from that uh, burial reception, the marriage is over. I just have to cut it. Wow. That is the end of the marriage. Mm, mm, wow. Mm, mm, mm, mm Till date? Till date? No, re no reconnection, nothing. That was it, sir. Uh, no, no, no. And she has to two kids for me. I'm taking care of my kid and let her be fine. Okay. If she can hide that away for How many other years, things was she hiding? My life is not safe. Hmm. I'm inclined to agree Thank with you, you sir. Thank you very hmm. much for sharing. Thank you so much for sharing with us on the show. I never take it for granted. I do not take it for granted. I appreciate you calling and sharing your personal stories with us on the show. We are learning. Everybody yeah. listening is learning as well. And yeah, that's deep. I'm inclined to believe the same. Like if you could hide that for 14 years, what exactly. other things are you hiding? 14 years exactly. married, three, three years, years, dating, 17 and you still didn't confess. If I never just overheard your father telling that hmm, man, yeah. I would not know. That's ah, that gonna kill me. hide it for life. For life, Hello. imagine. Hello, good evening. Hello, good day. Yes, sir. Good evening. Mommy, <laughs> Daddy, I'm fine, thank you. do you know who is calling? <laughs> I don't know. What's your name, please, and where what are you calling you from? You don't know. Ah, look at this woman. You does anybody call you mommy Rolake already? you know, eh? I only husband already. Gang, gang, gang. Welcome. My husband, uh, my birthday was last week. You didn't send birthday present. This week now you're calling me. What kind of husband are you? Hmm. I'm sorry, I'm sorry. I tried, to, I tried sometimes. I <laughs> mean, cumulatively I was trying, but I, I didn't come. That's but okay, the topic so you are discussing really, I prompted me to call. Okay. I mean, this topic is, uh, I don't know, the first lady has asked. it Hmm. It's, a, uh, it's something that's in vogue now. Hmm. Now it's in vogue. It's in vogue. And uh, I feel sorry for the guy. That's why I'm really calling. Okay. calling. Uh, I mean, it's really heartbreaking. It's serious heartbreaking. I had something near that. Near that. Okay. That she was in school about finishing and uh, preparing for service. And we don't really, we're just looking at each other. This is a potential. This is a potential. Hmm. I mean, the day she, she ended up in another man's. Uh, uh, how would I put it uh, with another man. Mm. I felt sick that week. I felt sick. Wow. I felt sick. So not to talk about this one that uh, <laughs> they've already spent uh, some time together. They're even married. So, hmm. Uh, uh, but they've married, Abby. They've married, though. Hey, uh, uh, it's not a joke. Now, I mean that we're even just dating. At, you lost weight. I, said, I said, talk about you be woman, eh? eh? eh? <laughs> That's it. A woman bring you down. Thank you very much, sir. I appreciate you. I wish you got you later. Thank you. Thank you. Thank you so much. I appreciate that. Yeah, so he said that. That's him, a macho man. When the lady got with another guy, he fell sick for a week. he lost weight. <laughs> he lost weight. I think that happens to all of us, yeah. man or woman. I'm strong. I'm I'm strong. I'm strong. You. you hit you, eh? You be thinking, <laughs> is this Let me be this. <laughs> is this be me? But guess what? When it's happening, you be thinking, I can't cope. I can't survive. But guess yeah. what? We're alive. Yeah. We are alive. Yeah. All those people that told us they would die right. if we're not with them. Are you still alive? Mm -hmm. If you're not dead, thunder fire. <laughs> it's 4:40 on the clock, my people. We are out of time for today. Let's get last words from the ladies and I want your last words to be advice to people that are deceptive and dishonest in relationships, but yet always want to be in good relationships. Hmm. I think there is no reason for you to be insincere. If the person is not for you, if the person will, if the person will walk away, the person will walk away. If the person will stay, the person will stay. So it's better to just clear everything that can you know bring any form of you know problem to your marriage. So when you're open, if the person wants to stay, fine. And you know there is no reason because the person will eventually find find out here yeah, because you it's even unhealthy like to keep something that you're trying to hide by all means and all that so i don't think just try to be sincere simple hmm, hmm, hmm. this might sound a bit philosophical but what's yours will always be yours place the cards on the table this is who i am this is what i've done this is where i've been mm -hmm. you like it stay you don't like it hit the road yeah fair enough mary gift yeah um i think your integrity matters a lot in everything we do let's just try to keep our integrity in check and always balance it. Like she rightly said, whatever is yours will definitely be yours. There is no point being insincere about mm -hmm. anything. Own up. I like to use the word own up whatever shit you're into. Oh Lord. own it up. Man up and be tight. I say to ladies that you know are tempted to keep their sugar daddy when they want to get married. If you like money, there's nothing wrong with that. Nobody will shoot you mm. for saying that you like money. Just marry the person that has money. Mm. Don't deceive the one that doesn't have money and be keeping the one with mm. money on the mm, side. Nobody's gonna shoot you, but don't come and you know break another man's child's, I mean another woman's son's heart. God. You know, don't do do don't do that. Don't be insincere, as Dami said, as Mary Gift said, as Sherifat said. Um, I would say what goes around comes around, but I know that's not necessarily true. Yeah. Just treat people the way you'd like to be treated. Exactly. And with that, we say thank you very much. Yes, Shalom. See, <laughs> see, you guys next <laughs> week. this is Fresh 105.9 FM. My name's K. You just said from Sherry Fat, Mary Gift, and Damia. And next week, Tuesday, God willing, we'll do this again. Don't go anywhere. Don't touch that dial. Fresh 105.9 FM. Invigorating. Indomie welcomes you back to school. Have a session filled with lots of fun and excitement. Stay safe, stay healthy. Indomie noodles, tasty nutrition, good for you. Babe, that girl must be using something. Ah, hey, eh, Berry, what kind of something? You to see how she's always smiling, displaying her 32. you writes, right. I know her secrets. I know what she's using. She uses it twice a day. Eh? Tell me her secrets. Hmm, I'll give you a hint. A B Z. ABZ? Yes, ABZ is the secret. Close Up contains antibacterial zinc, ABZ, which gives you three times more freshness and three times more protection. Better than your regular toothpaste. Now you know the ABZ secret. Eh? The new Close Up is her secret. Everybody must hear. Uh uh, you can't keep a secret. New Close Up with antibacterial zinc. Triple the freshness, triple the protection. star five five five star pin hash. bàbá àjàní kí ni gan-an ó tún ti ń ṣèrànràn jàre. Mm, star five five five star pin hash. ẹ mo gbé ewu tún ni star five five five star pin hash. ọ̀sánkélé nọ́mbà tó o gbọ́dọ̀ gbàgbé nìyẹn o tẹ star five five five star pin hash láti gba ìlọ́po mẹ́fà owó ìpè tó o bá rà sórí òpó ìbánisọ̀rọ̀ airtel rẹ jẹ gbádùn ọgọ́rùn-ún mẹ́fà náírà ìfàfàmì alẹ́sẹ̀kẹsẹ̀ lórí gbogbo owó ìpè ọlọ́gọ́rùn-ún náírà tó o bá rà fún gbogbo ẹni tó wà lórí òpó ìbánisọ̀rọ̀ airtel ni o. <sighs> ìyá àjàní ṣó sùn dáadáa ṣá. star five five five star ph. airtel the smartphone network. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Catch the action, the passion, the feels, the thrills, the news all day on Fresh Sports. All right, a beautiful afternoon to everyone. Under the sound of my voice, many thanks for joining us once again as we are ready, as usual, to celebrate the latest and the biggest news in the world of sports, anytime you get to listen to my voice, of course, you know it's time to launch into the sporting planet, celebrating the latest and the biggest news. The program is Fresh Sports, second edition for this beautiful day. The radio station is Fresh FM 105.9 the biggest radio brand, the fastest growing radio station, the most listened to radio station, the Chelsea Football Club of all radio station in southwest of Nigeria. In case this is your first time of listening to my voice, don't get it twisted. My name is Bola Hon Olalere. The voice of your Radio G. Undisputed, incontestable, indefatigable, the vibrant trailblazer, reporting for duty once again to preach the gospel to you according to the word of sport. On the show this afternoon, we continue to take updates from the ongoing Nigeria's Basketball Premier League, where Kano Pillars and Gombe Bulls remain unbeaten. We'll celebrate FIBA Afro Basket Championship for the women set to begin on Saturday, 18th of September, in Yaounde, Cameroon. The Tigress coach that's talking about Otis Hewley has listed 13 players for the basketball championship. Also on the program this afternoon, the group stage of what promises to be a fascinating UEFA Champions League season gets underway this evening across eight different centers. All eyes will be on Cristiano Ronaldo for Manchester United against Young Boys of Switzerland. Without wasting too much time, let's dive straight into the details celebrating the biggest stories in the world of sport, starting from Nigeria's basketball scene. The Basketball Premier League, to be precise All right, we expect Rivers Hoopers to have the very best outing at the Basketball Premier League uh, simply because of their status, simply because they were the sole representative for Nigeria at the Basketball African League that went down in Kigali, Rwanda earlier this year. Ladies and gentlemen, Rivers Hoopers um, most likely the active team only active team in recent time. Don't forget uh, why the league remained in comatose. Rivers Upas competed on the continent of Africa right there at the Basketball African League and of course at the ongoing Basketball Premier League. It's been five straight win for Rivers Upas and if you take a look at what they've been doing to their opponent Ladies and gentlemen, it tells you how good the Rivers Hoopers are right there in the Basketball Premier League. All right, let's take a look at the results from the Atlantic Conference. Islanders of Lagos defeated Raptors of Lagos by the slimmest margin, 52 points to 51 points. If you care to know how important a single point is, maybe you should ask Raptors of Lagos who lost to Islander earlier today by just one point. Ladies and gentlemen, Quora Falcons remain unstoppable. The basketball team from Quora State remain unshakable in the Athletic Conference of Nigeria's Men's Basketball Premier League. This morning they defeated Ondo Raiders 42 points to 64 points. Rivers Hoopers this afternoon defeated Invaders of Ekiti 87 points to 30 points. Six wins from six games. Two more games to go. But of course, Rivers Hoopers have already sealed the playoff spot for the final eight of Nigeria's Basketball League. They will play Kwara Falcons tomorrow in the battle of who wins the Atlantic Conference. Both teams, just talking about Rivers Hoopers and Kwara Falcons, are yet to lose a game so far in the league. From the Savannah Conference Canopilas and Gombe Bulls remain unbeaten and they are in a better position to qualify for the final eight playoff set to go down in Lagos. Ladies and gentlemen, Gombe Bulls will take on Reformers today. Boko City Chiefs will take on Canopilas, while of course Nigeria Army will take on Nigerian Customs. Nigerian customs and reformers are also looking good for a national final eight place set to go down in Lagos later this month. The FIBA Afro Basket Championship for the women is coming up on Saturday, 18th of September in Yaounde, Cameroon, and Nigeria's senior national team, the Tigers, will commence their FIBA Afro Basket Championship title defense against Mozambique on Saturday, 18th, 2020. 2021 in Yaounde, Cameroon. And of course, the team will face Angola in their second game on Monday, 20th of September, with a top place finish as a target for the D Tigers. After several days of camping, 13 players and officials will start arriving Yaounde starting from today, Tuesday. Tuesday and Wednesday has been fixed for the arrival of Nigerian contingent to Yaounde, Cameroon. The Tigers coach that's talking about Mrs. Hewley has listed 13 players for the campaign. This list will be reduced to 12 before the commencement of the championship. I'm talking about the D Tigers. They will start their World Cup qualifying campaign very soon, and apparently, there have been a few people asking questions about the position of the head coach. That's talking about Coach Mike Brown, but the NBBF boss that's talking about Ahmed Musakida has come out very very categorically straightforward he has come out to say that Coach Mike Brown will continue as the coach of Nigeria's Day Tigers as they bid to qualify for the World Cup. Ladies and gentlemen, let's take a listen to Musa Kida explaining the reason why Coach Mike Brown is not going anywhere and there is no vacancy as far as the Day Tigers head coach position is concerned. question. Um, MBBF was and still is very, very proud to have Mike Brown as the head coach of the, of the Nigerian national team. There is no competition to him uh, for the people who have expressed uh, to be uh, the, the, the, coaches of uh, the Nigerian national team. MBBF and myself as the president, I have very ample uh, um, and a lot of confidence in his ability. Um, I have a lot of respect for him also for the situation he found himself, um, the good position he found himself before the Olympics, with everything that he would have needed to compete with the American team, to compete with the uh, Argentinian team and beat them. And for somebody like himself to adapt to what I would call the Olympic scenario, which was very unpleasant. I have a lot of respect for him because he actually, at the end of the day, uh, said, Look, hang on. I'm not in it only for the Olympics, just like him and I, we had discussed. I'm not in it only for an Afro basket. I don't have the players I would have normally coached. If I go to Golden State Warriors, these are professionals, and but these are just real uh, nice kids on the block who have a lot of talent, who have a lot of potential and he goes further to subscribe uh, to the fact that, look, hang on, uh, you know, uh, I think your program, your Nigerian basketball program, uh, is so full of talent, um, it's so full of um, potential that, um, President, if you uh, allow me to work with us, um, we're going to now dig in to the domestic part of it, into the um, what I would call the, the, the, technical, the domestic part of the technical, like the coaches or whatever it is that we have, in a way that we can all uplift the, the, the, the, the, the game and the visibility of basketball uh, within the country. So um, for me, I've not seen anybody who has shown that kind of commitment. All right, there you're listening to the voice of coach okay, MBBF boss, beg your pardon, Musa Kida speaking on the future of head coach Mike Brown. From the basketball court, let's go straight to table tennis court and celebrate the new height a certain Nigeria's table tennis player just attained. Aruna Kaudry is the is a table tennis player. You know him very well. Aruna Kaudry has set a new African record as the first player from the continent of Africa to be ranked in top 15 of the IETTF. Ladies and gentlemen, Aruna Kodri moved four places up to number 15 in the world. Ladies and gentlemen, Adam Effiong climbed 12 steps to 107 in the latest ranking. Well, of course, Bode Abiodun also elevated to 20th position right there on the current ranking of the IETTF. Ladies and gentlemen, let's pay some bills when we come back we celebrate the UEFA Champions League. Uncle Dentist wetin be cavities and how colgate take dey protect my teeth from cavities shey they dey use comfort? no dear na hole for teeth dey cause most tooth pain wey be cavity but if you use colgate maximum cavity protection take brush every day the confirmed formula go help keep natural calcium inside our teeth wey go protect them from tooth decay time don reach to upgrade to the world's most chosen toothpaste colgate because colgate locks calcium in yes cavities out! na the nigerian dental association dey recommend colgate Today is a good day. A good day to take a walk. A good day to reach for your goals. A good day to finish reading that book. A good day to connect with your friends while doing the things you <laughs> love. A good day to shoot your shot. a good day to enjoy life to the fullest with Malta Guinness. Malta Guinness. Enjoy a world of good. All right, straight to celebrating the UEFA Champions League. Eight games will be going down across eight different centers today in the match day one of the UEFA Champions League. From the Group G, Sevilla will take on RB Salzburg at exactly 5:45 p.m. While of course Lille will take on Wolfsburg at exactly 8 o'clock. From the Group E, Benfica will take on Dynamo Kiev at exactly 8 o'clock, and of course FC Barcelona will take on FC Bayern Munich. It is a new era for FC Barcelona in the Champions League, playing the tournament without Lionel Andres Messi for the first time in many, many years. FC Barcelona's attacking force have taken quite a halt in recent weeks. Anton Griezmann, don't forget, joined Atletico de Madrid, and of course, Sergio Cunaguero, Osman Dembele, alongside Ansu Fati remain in the treatment room. Martin Braithwaite is also also out for FC Barcelona. And of course, Segino Dest is also out. Jordi Alba has a strong chance of playing tonight for Bayern Munich. They are well stocked. Only Correntino Tolisso is out. Sergei Gnabry is a 50 50 for FC Bayern Munich. Kingsley Coma has travelled, and of course, aside from that, everyone else is filled. The last time FC Barcelona faced Bayern Munich, ladies and gentlemen, it ended 8 goes to 2 victory for FC Bayern Munich. Villarreal will take on Atalanta in the Group F, while of course, the Young Boys will take on Manchester United at exactly 5:45 p.m. Cristiano Ronaldo is in the first 11 for Manchester United. David Hill Luke Shaw, Lindelof, Harry Maguire, Aaron Wan Bisaka, Paul Pogba, Fred, Fernandez, Jadon Sancho, alongside Donny van der Beek. Those are the first 11 for Manchester United. Ladies and gentlemen, Marmo will take on struggling Juventus, who are looking really old at exactly 8 o'clock. And champions Chelsea will take on Zenit St. Petersburg. Chelsea have never met Zenit, not even in a friendly game. This is the first ever meeting between Chelsea and Zenit St. Petersburg. The game will be going down at exactly 8 o'clock on the PM side at Stamford Bridge. Thomas Tuchel has confirmed Ben Girel is in the race for selection this evening, and of course, he has also ruled out Ungolo Kante and Christian Pulisic out of the game tonight. Ladies and gentlemen, former Sunshine Stars coach just talking about Benga Ogunbote. Te. had two Benga Gumbote has been confirmed as the new coach of Remo Stars. And of course, uh, don't forget, Benga Gumbote was the former coach for uh, Sunshine Stars. And right about now, he has joined up with Remo Stars ahead of the new season of the NPFL. Ladies and gentlemen, time to leave the studio. 15 minutes almost gone, like 15 seconds. Tomorrow, I will be here at exactly 8 o'clock to celebrate all the news making the rounds in the world of sport. Until then, enjoy the rest of your day. Do yourself good to watch tonight Champions League game. Until then, enjoy the rest of your Tuesday. My name is Bola Hon Olalere. Thank you once again. I am out of the studio. Ìbàdàn Fresh FM nìbàdàn la wà. Fresh FM. ìròyìn tí ò lẹ́tàn ètò òwe tí gbọ́ àṣà àtòrí àgbọ̀ ọ̀tán Fresh FM one oh five point nine Ìbàdàn let's go. Fresh FM. Fresh FM one oh five point nine Ìbàdàn ìyáálé àyíbá fáwọn rédíò tó kù. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. wọ́n jí mi wọ́n jí mi. ọjọ́ ìpẹ́tọ́ ọlọ́pàá kan táwọn táwọn ọmọọṣẹ́ rẹ̀ bí nínú. bòdì lẹ́yìn. mo ti sọ fún ọ rí tí mo ní mo yọ fóònù mi lórí ìta wọ́n á ní kí n lọ rìpọ́ọ̀tù police station mo ṣe débẹ̀ ni mò ń gbọ́ ẹ ẹ fẹ́ bá ṣẹ́jẹ́ mọ́ mi lórí àbí gbogbo yín pátá ni màá kọ́kọ́ lé lọ lẹ́yọ kọ̀ọ̀kan kẹ́ ẹ tó gba aṣọ lọ́rùn mi màá gba aṣọ lọ́rùn yín mo ṣàṣẹ káàárọ̀ sà pẹ̀lẹ́ báwo ni yóò bí mo ń bọ̀ kẹ́ ẹ tó gbaṣọ lọ́rùn mi màá gbaṣọ lọ́rùn yín mo ní ẹ ra sà yóò bí farabalẹ̀ ẹ ní iléeṣẹ́ ọlọ́pàá tí ṣe é mọ́jọ́dún tí mo ti lò mo béèrè ni kò síbi tí mi ti serve mo serve ní Kaduna mo serve ní Zamfara mo serve ní Kano bẹ́ẹ̀ ni mo serve ní Edo bẹ́ẹ̀ ni ẹni tó bá lọ serve ní àwọn ibi tí mo ń sọ yẹn orí ẹ̀ gbọ́dọ̀ pé iṣẹ́ ọlọ́pàá yé mi yéké ẹ́ mo ṣàǹṣe mo ní kí n wá rí mo ń bọ̀ yóò bí mo ń bọ̀ ẹ fẹ́ baṣẹ́ jẹ́ mọ́ mi lórí ṣé tí mo ti ń ṣe bàbá mi ọlọ́pàá ni fẹ́ bá ṣẹ́jẹ́ mọ́ mi lórí n bá ní ẹ̀rọ àṣà ṣé kò sí ẹ̀ ń bínú ni mo ń bínú ni mo ń bínú ni philanthropist kan ló ra generator fún wa pé tí iná ò bá tí iná ò bá sí ká máa rí nǹkan o lè dẹ̀ tú generator lọ ní station àdè mọ́. o lè gbé generator lọ ní police. bẹ́ẹ̀ni o lè gbé lọ. ó yẹ kán ti àwọn ọ́fíìsì. àti ìrìmọ̀ bó imagine àwọn officers tó wà ní ìṣẹ́ jẹ́ ìyẹn dẹ̀ ń ṣiṣẹ́ lọ́wọ́. táwọn fi tú lọ. wọ́n wá ní ẹ àwọn ẹnìkan gborí ọ̀kadà kìnìkan inspector kìnìkan dà wọ́n ló ń bọ̀ sà kìnìkan dà wọ́n sà sà gbogbo tó sì rọ àwọn military àtàwọn bíi ọlọ́pàá ọ̀hún àtọ̀sán àtòru mọ̀nsán mọ̀nsán kò bá jẹ́ àjẹ́ ah, ó jẹ́ rántí mọ̀nsán nǹkan ọba àwọn pẹ̀lẹ́ ṣẹ́gun kilo kilo kí ló bá wa àmúnigun. ẹ má wọrí mọ́ bẹ́ẹ̀ tiger iná gbé lọ jẹnẹrétọ̀ tá jẹ náà wọ́n yọ fóònù tèmi ok wọ́n yọ fóònù ẹni. ó kù mí ṣe sọ̀rọ̀ fóònù yìí mi ti gbé jẹnẹrétọ̀ lọ ní ṣẹṣẹ. <laughs> àmúràn tí ń gbà yín tá a bá fẹ́ ṣe patí <laughs> nígbà wà ní lílọ́hùn tá a bá fẹ́ ṣe patí a máa ń lọ rẹ́ǹtì jẹnẹrétọ̀ mhm. a rẹ́ǹtì sound system mhm. so ẹni tí ó pẹ́ kó tó yé wa ṣorí jẹnẹrétọ̀ a máa ṣiṣẹ́ lọ lọ́wọ́ wọ́n a máa wọ lọ pẹ̀lú kùn Eh. wọ́n á wá wọ jìnnàjìnnà. ok kan tó yọ okùn lọ́rùn ẹ̀ iná yà kàn kú ni. ẹ kàn rí pé iná kú ibi tẹ́ gbé jẹnẹrétọ̀ sí lẹ́yìn eh. kọ̀ọ̀kan lọ. of course. ṣẹ́rí ọwọ́ ọ̀pẹ́ tó kọ́ ń wa níbi tẹ́ gbé jẹnẹrétọ̀ sí ẹni tó gbé lọ ti lọ. ẹ àwọn tó wá gbé ti. <laughs> wọ́n ti ká wà. <laughs> pé ṣe mọ̀ pé gbogbo àwọn tó ṣe kinní yẹn kó ti gbàgbé ni o. pé pé ayé lọ́run wa o. Hmm. wọ́n gbàgbé ni ah. ẹ wo gbogbo àwọn program tá a máa ń ṣe yẹn náà àwọn tó máa ń ṣiṣẹ́ ibi yẹn náà wọ́n gbàgbé pé ayé lọ́run wà ni o. five oh five. ẹ nà ó ilé ìjẹ̀lẹ̀ pẹ̀lú five oh five ṣe ti lorun mọ́tò yẹn yìí ni àsìkò tí ọpọlọ rẹ máa ń péré ókè mú ẹsẹ gẹẹti ẹ látijọ́ yìí ni lọ́run lágbára o. ọ̀gá sọ́mọ̀ pé adìẹ ìranu ni kì í ṣe ẹran ajé gbé mi bọ. àṣẹ adìẹ ìranù ni kì í ṣe ẹran ajẹ ìgbé. ajẹ ìgbé wọn ti ń sìn. adìẹ. owó yorùbá ló sọ bẹ́ẹ̀. ipe adìẹ. adìẹ ìranù ni kì í ṣe ẹran ajẹ ìgbé. adìẹ ìranù kì í ṣe ẹran ajẹ ìgbé. ẹhẹ wà ọ̀gá. kò sọ kò sájẹ́ ìgbé ń bẹ̀. kankan náà ni ọ̀gá. irọ́. káró èjìmọ́ aṣakara àṣàmì èjì ké èjìmọ́ ti gbé ẹ̀fọ́ ni. kọ́mọ gbé ẹ̀fọ́. bẹ́ẹ̀ni nǹkan tó bá jọ ẹmu la fi ń wé ẹmu. nǹkan tó bá jọ ẹmu la fi ń wé ẹmu. tó bá jọ ẹmu la fi ń wé ẹmu. èkó ẹ̀kọ́ à ọjọ́ kó akó àṣírí. èkó. èkó ẹ̀kọ́ ọjọ́ kó akó àṣírí ni. báwo la máa dá ọmọ yín padà. aláìní ah, ká kò ní di já kan kéèjì fún káyọ̀ máa fowó wò. ọ̀gá sọfẹ́ di fọ́ọ̀tì mi ni. kò sígbà tá a di fọ́ọ̀tì. ọ̀gá ló di fọ́ọ̀tì o. o ti wà di fọ́ọ̀tì already. wọ́n ti di fọ́ọ̀tì already. Daddy, my my my brother is plus one today. tani. madam oh èyí ni bẹ́ẹ̀ di ẹ. yes na bí last ṣe ìrọ̀ o ti kọjá last week Friday ni. ó ṣe kùnú wá eh. a ah, ó ṣe kùn àwọn èèyàn mú kùnú ṣéèkùnú mm-hmm. mímu. Mm, ìtàn fi ń bọ́jú. mo ti mọ yẹ o èmi ti mọ. ẹnjìnìà wo ló wà níbí. owó ìyá ló bí mi nù o. owó ìyá owó ìyá ṣe mi gan. Ah. ló bí mi nù ẹ farabalẹ̀ ń tó bá ṣe ń tó dùn yẹn tún lè ṣe ń tó máa dùn mọ́ yẹn. mo ti sọ fún mo ti sọ fún. ẹ bọ́rọ̀ ilé ayé ṣe rí nìyẹn. n bọ̀ wá kó ní iṣẹ́. Ah kí ni ẹ ń pa yín lẹ́rìn kí ni ilé kó ni. ṣé kò wá pàdé ni. já gbọ́ dáwọ́ àwọn èèyàn lórí kí lorúkọ ẹ̀já re tọmọ lọ tọmọ bọ̀ bí ilẹ̀kẹ̀ dí. tàbí ṣé kò wá pàdé ni. ìpàdé wo mo rò pé wọ́n dálẹ̀ yín náà ni. Ah! kì í ṣẹjọ́ ẹ̀ iṣẹ́ wa ìlẹ́gbìn gan. ó ti pẹ́. nígbà Báyọ̀ gan ti ń pe Abọ́ládé ní orúkọ mo ti mọ̀ pé iṣẹ́ wa ìlẹ́gbìn. ah n tẹ́ pè ní sí finish o. Hmm sí finish láyínká ló sọ pé wẹ́dà ni. mo mọ ọmọ wọn mo gbọ́ pé àwọn ni ọlọ́pàá ẹgbẹ́ ni pé. ọlọ́pàá ẹgbẹ́ wẹ́dà tí mo ń kórin iṣẹ́. ta ló ọlọ́pàá ẹgbẹ́. nígbà tẹ ní owó ìyàsẹ́ yìí mo pé bóyá kò sanwó ẹgbẹ́ ni. mo á jọ pè mí lọ́lọ́. dùnà. èmi lọ́lọ́pàá ẹgbẹ́. dùnà ṣe aṣọ ìjọ uniform lójú ẹ̀ ṣé mo pé rúfọ́ gàdọ̀ wá bíbà yìí sí ọlọ́pàá ẹgbẹ́ lòun. <laughs> so mo rò pé bóyá dáàdì ni ọlọ́pàá ẹgbẹ́ wẹ́dà ni wọ́n ti. òun náà ni mo sọ mo ní aṣọ tó wọ ìjọ uniform. ó jọ ó jọ. ó jọ uniform àwọn fọ́gà. nǹkan wẹ́dà ni o. Ah! àwọn wẹ́dà. nǹkan lílì àwọn ọmọ odi ló ń lo yunifọ́ọ̀mù yìí tẹ́lẹ̀ àwọn ọmọ odi àwọn tí ò gbọ́ rárá tó lè sọ tó lè gbọ́ wọ́n lo kọlọ́rẹ́ẹ̀dì báyìí. ní skul wọn. bẹ́ẹ̀ni. so yín ká ní principal ẹ máa ń fọ létí láti. irọ́ irọ́ ọmọ ìmọ̀ ti sọ so yínká ni principal wọn. I'm talking for what from what I saw. what you saw. ẹ bá mi fún ẹ bá mi kóbò látẹ̀lẹ́. ẹ bẹ filẹ filẹ filẹ filẹ filẹ mọ ètí iná. mi nígbà lọ́wọ́ yín. <laughs> ebi o bu wọn máa gbà fọnù. ọmọ àti ṣeré gan o. wà á ti ta ni. ìtàtẹ́ bó bu. ibo bu nù náà yẹn. o fi ń fún ẹ ní fàánù. o ní ìfàánù a ti ṣeré gan lóko yìí o. ìyá ìyá. ọlọ́run orí òkè ló máa bá mi bẹ wí. èwo ló wá sànú ẹ̀yin èwo ló sànú ẹ̀yin méjèèjì báyìí. tó bá ń sọ̀rọ̀ lọ́wọ́ ibìkan ni ojú ẹ̀ máa ń sábà lọ àti ọkàn mi sábà máa ń lọ. àkọ́kọ́ àdàbí ẹni tó sọ̀rọ̀ tí ọ̀rọ̀ tá a sọ níjẹ̀jọ́ bí ọ̀pọ̀lọpọ̀ nú. Hmm. àdúrà ń sọ nípa nose mask pé eh, ibi ọ̀pá ẹ̀mú ẹ̀ ni. ọmọ ṣe bí ìgbà tó fẹ́ ṣèṣúkè rárá ibi tó sunké bíi ti àgbo iléyà yẹn. Mm. òun náà ni mò ń sọ òun náà ni mò ń sọ. jẹjẹ máa rántí pẹ́yìn náà bímọ o. Ah! <laughs> pọ́tẹ́bù. so. pẹ́tẹ́rù kí ló tẹ̀lé. <laughs> ta ni pẹ́tẹ́rù. pẹ́tẹ́rù ti ń pe pọ́tẹ́bù náà. Ah! ṣé mi ti ra ṣèmi bá mi. ọ̀gá ah! ẹ̀gbọ́n tí ò ní mú lọ́mọ ẹ̀gbọ́n ó má fi èdè mú ni. ẹ̀gbọ́n ẹ̀gbá tí ò ní mú lọ́mọ ẹ̀ ń kọ́ ẹ̀gbá ẹ̀gbá tí ò bá ní mú lọ́mọ ẹ̀ ń kọ́ kí ni ó fi mọ́ mi. ọ̀gá ọ̀gá máa fi èdè mú ni. yóò fi èdè imú yínkùsẹ̀ dàgbà fọlọ́hún. àtìgbà tí ọlọ́run ti pè ní sórí òkè yìí wọ́n ti sọ pé ẹ lè wo wèrè tó mú wọn pé ara wọn wò lè tẹ̀wọ̀n náà lèmi náà wà. ó tó báyìí o ó ti tó gẹ́. dona dona evangelist stories orin ni wọ́n fi ràn kí ni burúkú sí gbó. mo lẹ́ni ìpè ní. farabalẹ̀ evangelist torí orin ni wọ́n fi ràn. ok tó bá kàn fẹ́ níbi. ṣẹ́gun yọ pé mi tí bá fẹ́ bẹ̀rẹ̀ program. kí ló dé sáà bẹ̀rẹ̀ program yìí. Ah, eléyìí ti pọ̀ jù. ṣé gbọ́ngàn náà sọ nìyẹn àbí. ọ̀gá ṣé ó tó àwàdà tó máa ń ṣe lórí stage ni. he never read the one wey you dey do for stage now. àti pé dáàdi ti máa ń sọ lórí gbogbo ni wọn tẹ́lẹ̀ pàwọn ò gbọ́ bóyá dáàdi ò tún gbọ́ mi náà tòótọ́ ni tòótọ́ ni irọ́ irọ́ irọ́ ni tó bá yóò ní wọn gbọ́ wọn gbọ́ lájú wọn gbọ́ ni. Oh, ok tí máa ń kọrin lọ tí mo ní wọn gbọ́ ìgbà mi ga èdè kan ọmọ correct alájàsà ọmọ níṣẹ́ tí ẹlẹ́yẹ di ní ọ̀lẹ́ sọ wá ní ìkẹtẹ́ kó sọ níbẹ̀ ọ̀ sọ̀rọ̀ nísìnyí you never talk out ó máa ń sọ̀rọ̀ nígbà tó bá ti ń gbọ́ record nílé. ẹni ń wọ̀ gbọ́ ẹni ó tiẹ̀ lọ di ìdáwọ́. mọ́là mọ́là ò má borúkọ mi jẹ́ o má <laughs> borúkọ mi jẹ́ o ẹ má borúkọ mi jẹ́ o orúkọ dáadé tún ṣe ń gbòòlò tẹ́lẹ̀. orúkọ wo. orúkọ ẹ má borúkọ mi jẹ́ o. orúkọ tí òun lè ní mí ní ìgboro. ọ̀gá. tòótọ́ ni olórí àwọn atúwe orúkọ tẹ̀mí ọtí wa orúkọ tẹ̀mí. láyé ká tó fẹ́ ẹ yẹ ká fi business angle. bọ́lá ìwọ náà wá wò ó n tí mo rí nìyẹn o. bọ́lá ìwọ náà wá wò ó ah. pẹ̀lẹ́ n tó fi lè mú kí Peter Pétérù gan dúró. ìṣẹ̀yìn tó fẹ́ ah, ah, mi ò eh, ara yìí sàfẹ́ pé a rí ihe ni. àníṣe ṣé orí imú ẹ imú ẹ ò tún wá kọ ẹ orí <laughs> handwriting ẹ̀ wọ́. ẹ wọ́ tí wọ́n á kọ ẹ́ tí wọ́n á yí gàlagàlà rẹ̀ exactly bí ó ṣe rí nìyẹn ọ̀pá àmọ́ ìwà tún rúkè lókè mo wá ń wọ́ndà bó ṣe ń lo face mask. so imú ni ń jẹ́ face mask dúró. yọmọ yọ wálẹ̀. kò ẹ ṣá máa gbàgbé pé ayé lọ́run wà o. Ah, ah, ah wọ́n máa rán yín létí ní ayé lọ́run wa. ta ló rán létí. no àwọn tí wọ́n ń sọ̀rọ̀ burúkú sọmọ ọlọ́mọ náà ni. sọmọ ọlọ́mọ. àwọn tó ní ẹ̀hún wà burúkú sọmọ ọlọ́mọ náà. ọmọ ọlọ́mọ láàrin èrò. láàrin èrò olùmọdìyẹ láàrin àbá. ọmọ ọlọ́mọ tí ò gbẹ̀kọ́. ọgbẹ̀kọ́ wọn fún lẹ́kọ̀ọ́. wọn náà sí òun ní ògbà o. náà ni à ń sọ. ọmọ ọlọ́mọ yẹn wọ́n kọ́ hmm. ṣùgbọ́n kò gbẹ̀kọ́. ó gbà ó wà ní sukùl bàgẹ́ ni ẹ tún máa fọ́ kí n má fọ. ẹ má fọ yàrá yàrá o. iyín ah, nu bíi bọ́tì kọ̀ǹpútà. <laughs> wàá gba yìí gbaná kù. <laughs> Ah, ẹ mọ mọ ẹyin ẹyin ibi náà ẹyin tèyí tọ̀dọ̀ yín náà jọ àgbàdo gúngúnú. Oh, lọ rẹ́rìn kí mi àti ẹ rẹ́rìn <laughs> mo ní bó ṣe pọ́n o sì fọ ilé láàárọ̀ báyìí. ọ ah, ṣé bí èlò àti yọmọ máa ń lò ní. ó tiẹ̀ ti pé ọ. <laughs> òun ti éèjì báyìí ojú ẹ̀ ti ń kó sínú ń gbọ́ báyìí wo bíi forty five ńkọ́. torí ọjọ́ iwájú àwọn ọmọ mi. Ah, ìwọ gán sì lọ́jọ́ iwájú náà. èmi ti mọ̀ ó pa bọ̀nà ẹ̀bùrú yọ sáwọn ọlọ́tẹ̀ onílé ẹkúlé o èrò ọ̀nà ẹ̀lẹ́ láyínká ti dé mo hmm. bóde kí n má bàa ṣe ilẹ̀ tẹ̀ ìtorí pé ajá òṣùpá lè mi mo fi ń bóde fún ọlọ́run ọba ìbà olúwa ìbà ẹ̀yìn èèyàn o ìbà ọ̀sẹ́ mẹ́rẹ̀ẹ̀rìndínlógún tá a fi dá ilẹ̀ oòdùà ibi omi ti ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ti ń paná níbi tí ẹni ni omi tó ti ń jó lọ́wọ́ jẹjànjàn pẹ́tẹ́ ọwọ́ tèèdé àtẹ́lẹ̀ dẹ́sẹ̀ ìbàrẹ́ ire òní kójọ́ máa wọ̀ wálẹ̀ wọ àtàtà láyínká mo dé pẹ̀lú ohùn yìí tí mo fi ń gba yìí lọ́wọ́ yín dé pẹ̀lú ohùn mi tí mo fi ń gba yìí lọ́wọ́ ayé gbangba lẹ́gbẹ́ bí ọjọ́ yọ ọkọ nǹkan rúgudu kọgbà kọ́ ló àlejò jagun ọkọ̀ jagun akọ́kọ́ yan lọ bí ẹdẹ bí ẹdẹ jagun alakaka jagun alakaka jagun aróde èjìgbò ìlú jùmọ̀ká tí gbogbo ayé ń pè lẹ́nìkan oṣù ni láyínká ti ń para lébi ẹni ń para ogun ń dira ètò bí ẹni lọ́wọ́ làkàdì ìjà ọkùnrin mẹ́ta àti bẹ́ngàn mo kì í pẹ́ káàbọ̀ lákọ̀tún. bẹ́ngàn ẹ̀ lásán ló mú lọ́wọ́ láriwo gbalẹ̀ tán àbájá kan nù àá sì ń wò náà yà á fi sí two thousand and twenty nine. ní kíni. káwọ bóyá ìjà kan. yà á mọ lélẹ̀ ìlànà. ẹ káàbọ̀ sórí let's talk about it. ee àjọrò hmm. ọlọ́run ògo ni rẹ kò sígbà tí n bá gorí ẹ̀rọ agbagbe àdìsá àṣemíbi kí n ṣàmọ̀ yan olódùmarè lọ́pọ̀ ọ̀gbà làwọn èèyàn máa ń béèrè lọ́wọ́ mi wọ́n ní oore wo lọ́lọ́run ti ṣe fún ọ tó tó bẹ́ẹ̀ náà tó fi jẹ́ pé yínyìn náà ni mo ní òfin rẹ̀ náà ni mò ń tẹ̀lé torí inú gbogbo kàṣàmọ̀ dúpẹ́ ẹ̀dá tó bá mọ núrò yóò mọ pẹ́ dá torí pé béèyàn bá ní kò sí olódùmarè yóò padà pàdé ẹ̀ lẹ́sẹ̀ ògbèjì ni mm. n ti ń là kọjá ní ìsìn àbí n ti ń fojú winá mm. tó fi sọ pé sọlọ́run ṣì wà láyé ah. ọjọ́ abáṣi lójú ni ó mọ̀ mm. olódùmarè mọ̀ mọ̀ dá sí ọ̀rọ̀ òun lọ̀rọ̀ fi mọ báwọn kápá filẹ̀ káyọ̀ hàn jẹ ni ah. n tí à ń wí kọ́là bá máa wí lọ́pọ̀ gbà tí ọkọ̀ bá dànù tí èèyàn bẹ̀ ò sì tún kú àwọn èèyàn máa pariwo pé bó lọ́lọ́run ṣe wá ṣe báyìí kápẹ́ wọn la ẹlòmíì lójú tí wọ́n mọ tí ìbá ṣẹlẹ̀ sẹ́yìn náà yóò mọ̀ dúpẹ́ lọ́wọ́ olódùmarè hmm. láyínká hmm. adìyẹ tí ẹnìkan sìn ló kú hmm. ó fi bẹ́ẹ̀ fi wèrè pọ̀ lọ́hùn lẹ́jọ́ eh. ó lóhun tóun gbà wọn oúnjẹ adìyẹ. tóun mọ iye àgbàdo tóun gbà láàrún. oníṣòyí ṣé adìyẹ tòun ló yẹ kó kú kábíyá òsì olódùmarè mèrí mm. fún dìndín rẹ̀ mm. pé kápọ̀ ọmọ rẹ̀ ló kú ṣé yóò ṣe máa tarapòrò ní tarapòrò yìí nígbà míì mm. owó abọ́sọ̀nù lọ́wọ́ ẹlòmíì yóò sì máa fi wèrè pọ̀ lọ́run lẹ́jọ́ ọlọ́run àtún mèrí ńgbà míì a ní ṣé o mọ̀ pé àfintọ́ wà lọ́wọ́ rẹ̀ agbọ̀n dànù káyẹ̀mí rẹ̀ lè bá a gùn ní hmm. bí lè bá wo nígbà míì ẹni tí ń kọ lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ni mo complain èyí ah. níbi òun gbede ogun èṣù ni o ogun èṣù ni o njẹ́ a bá ṣí lójú ni ó mọ̀ pé òun gangan la fẹ́ bìwó àmọ́ tó lódùmarè ni hmm, ẹ má máa fọwọ́ kan torí irinṣẹ́ mi ni tí mo fẹ́ lò lára rẹ̀ ṣe pọ̀ kábíyọ̀ ò sí ohun tó fi ń jọ́ lọ́hùn kò lè yẹ nìkankan hmm. iyejú àwọn tó bá mọ̀ ọ́n lóore pé wíwà láyé wà láàyè dé wákàtí kì í ṣagbára àtipá hmm, hmm. bó ṣe wo lódùmarè ní í ṣọlá ẹ̀ kábíyèsí tó sílẹ̀kùn ọjọ́ òní tí ò sẹ́ni tó lọ kọ́kọ́rọ́ mọ́ lọ́wọ́ òun náà ni ó tún tilẹ̀kùn ọjọ́ òní kò sẹ́ni tí ó béèrè àgádágodo lọ́wọ́ rẹ̀ ọba mi Èdùmàrè tí ń gbénu atẹ́gùn kùn múnyúmúnyúmú ó fúnni lọ́rọ̀ sọ lójú abínú ẹni á ti ni nígbà lẹ̀ bá wá fẹ̀yìn pọ̀nyàn nígbà tí lẹ̀ bá ń pò yìí onírànmọ níṣẹ́ ó ń bọ́mọ dájú ó sì tún wọlé dọmọ mi ò ríru ẹ̀rí ọlọ́run olódùmarè ṣé wòlíì ni <laughs> àbá àfa àbí àwọn kan tí wọ́n pera wọn ní jíìnì gbogbo wọn pátá níbẹ̀ ní ìkáwọ́ ọlọ́run ọba hmm. wòmí àgádágodo tó ń mí àti tí ò mí ni kábíyà ò sí ohun tí ó sì ṣe kò fi hàn nìkankan ọba tí ń sọ àmúsìn di àpèsìn aláwọn tó mú ọsìn ó padà tún wá pèsè ọba kò tó ó wá kú bá balẹ̀ ni tí ó bí ọ léèrè òun ló ń sọ nànẹ́ntì di celebrity hmm. lójú àwọn tán pé nànẹ́ntì ti ń jò ní wọ́n tún máa pàtẹ́wọ́ fún pé ó ti di celeb oh. ó pẹ́ ni tí ó tún bí ọ léèrè nobody oh, ló sọ di somebody yìí lójú everybody hmm. láyínká hmm. anybody ò sì lè takù rẹ̀ ta ló tó takú láyà ta ló tó béèrè lọ́wọ́ olódùmarè ta ló tó bí ọ tó bá lóhùn dé ó dé tó bá sì lóhùn òde kò dé ọjọ́ náà rí láàánú tá a wà lórí íńtánẹ́ẹ̀tì láyínká <laughs> rédíò tí ò dé sálẹ̀ ń jì èèpo oríṣiríṣi àmọ́ ńgbà tó lóde kan ó dá atẹ́gùn rẹ̀ ọ̀fẹ́ ká gbogbo ayé ni gbogbo ayé ni ó sì gbọ́ ta ló tó ọ láyé ta ló jù ọ lọ wòmí n tó fi ń jólódùmarè òye èèyàn àríran jù rán lọ lórí gbogbo aláṣọ tẹ́lẹ̀ ayé mm. ojoojúmọ́ ayé lèmi ọmọ kó bẹ̀rẹ̀ fún ọ torí mo mọ̀ ọ́ lóore o òun ló mọ̀ mọ́ tálákà jáde nú ẹrọ̀ fọ́ mm. nù kòsíkòsí ló ti mọ̀ mọ́ kòlàkòsá gbé jáde mm. ẹlòmíì kẹ̀dẹ̀rẹ́ orí àkìtàn ló ti hé o ò dípẹ́ta o ò pinyìnkìn o ò sì balùmọ̀ hmm. o lágbára yóò tún lágbára ọ̀run a ṣe yóò wù ní ọ ajípọ̀jọ́ kúdà hmm. a lè wí lè ṣe ní ọ a lè ṣe lè wí awímọ̀ hmm. yẹun ní ọ a sọ̀rọ̀ máyẹ̀ ọba tó dáni tán tó sọ ń tàdà kó tó di pó dá wa hmm. ó mọ bí a ti dà á ó sì mọ àwọn tí ó ràn wá lọ́wọ́ láti dantá fẹ́ dà ó tún mọ ijú àwọn tí ó gbógun tiwa ká bá dantá fẹ́ dà láyé ó mọ iyogun tájà ká tó débi afẹ́ dé àti ká tó hmm. dantá fẹ́ dà láyé hmm. ó tún mọ iye àwọn èèyàn tí ó jẹ́ ńbẹ̀ wòmí ńgbà tá a bá dantá fẹ́ dà tán àwọn kan ó sì bá àyàn jìyà àwọn òtún ní bá àyàn jọrọ̀ olódùmarè aníbò ń design rẹ̀ nù akàlóbìnrin sẹ́ni nígbà tó ń làlá wàhálà kọjá tó bá dásìkò rẹ̀ àmọ́ bí ó compensation tó mọ̀ retí lọ́wọ́ eléyìí ní padà wàá sọ ọ́ ọlọ́run ògo ni fókọ rẹ ẹ̀mí àwọn wòlíì mímọ́ atóbi tán aláìníye ó mm. pọ̀ kọjá kíkà ó sì tẹ́ rẹ kọjá rírí tán gígùn rẹ ò ní bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ló lópin àìlètú ò ní adáhùn sọ adáhùn mm. ṣe adáhùn mọ́ mm. olùkàn tí ń gbénú àwọn ọ̀run òkè ńlá arógun mọ́tìdí oh. araba ríbi tí ni arìbì rabata ejé ń pọta bíi kóyìngì òjò wá ń pòkè bíi kóyẹ̀gẹ̀rẹ̀ òkè òṣà òkè òyẹ kò sẹ́ni tó mọ̀dí tí olódùmarè kì í lé ni kó tó bá ni kì í wá ni kó tó rí ni kì í sì ṣọ́ ni kó tó mú ni ìwọ ló dá ikú tó ní kú o dá ìsàn o kì í ṣàìsàn o dóúnjẹ o jẹun b bẹ́ẹ̀ ni ebi ò pa ó hmm. dáṣọ ó wọṣọ ó sì tún rìn òwò ọba tó ń gbé lórí àwọn atẹ́gùn ó sì wà lórí ìyẹ́ afẹ́fẹ́ ta ló hmm. tú ọ láyé ta ló jù ọ lọ òun ló jókòó lórí òbírí ayé hmm. gbogbo ayé sì dàbí ẹlẹ́ẹ̀gà lójú oh ẹ̀ ó ṣílẹ̀kùn kò sẹ́ni tó lè tì í ó ń tilẹ̀kùn kò sẹ́ni tó lè ṣí ó ń pè kò sẹ́ni tó lè fàtú àwa fàtú kò sí bàbá lẹ́ni tó lè gbìn mọ́ olóko tó pọ̀ lọ rẹpẹtẹ olókì àkàkà àwa àwa tán àríyìrí tán àmọ̀mọ̀ tán àpèpè tán oh. àwọn lárúbáwá ń kí ọlọ́run àràmọ́ ni wọ́n pè é arohim mm. amalik mm. akudus, asalam amumin amuyamin aljaba mm-hmm. alkoha <laughs> wọ́n tún pè ní algafa ọba tí foríjẹ̀dá alnọ́ <laughs> ni ọlọ́run ìmọ́lẹ̀ òun ní ṣìmọ́lẹ̀ fáwọn kan kòkó ó sì bo mm-hmm. àwọn kan idina sirata mustakima ọba afinimọ̀nà nígbà míì mm. ògo rẹ̀ ní pògó ránṣẹ́ hmm. báyé bá láwọn fẹ́ sọ ọ̀sán gangan dájú eh. olódùmarè alóhùn ìmọ́lẹ̀ tí mọ́ tó kò oh, kùn lè borí ẹ̀ ìmọ́lẹ̀ tí mọ́ hmm. títí ń ṣílẹ̀kùn fáwọn àyànfẹ́ tiẹ̀ àtẹ̀rí ọ̀taba àyànfẹ́ àníọmọ yẹn fanda lójú wọn àkọ́kọ́ nù náà lérú ni mm. ó dààmú àwọn èèyàn láyé ó sì fààyè gba àwọn kan mm. kábíyèsí olódùmarè ohun tó fi ń jọ́ lọ́hùn kò yẹ nìkan abájọ láyínká mm. òkun rí ó sá jọ́dánì rí ó padà sẹ́yìn òkè ńláńlá wa ń fò bí àgbò òkè kéékèèké ń fò bí ọ̀dà àgùntàn ilẹ̀ wa ń wárìrì níwájú oh ọlọ́run oh olódùmarè oh ọlọ́run alágbára ọlọ́run bàbá àgbàlagbà. ọlọ́run tó Oh. about it. Let's talk about it with, with Yinka Aifale, and EOB. ǹjẹ́ ìwọ wà admission sí yunifásitì bí? tàbí kíkọ ìdánwò jáàmù lọ́dọọdún ti sú ọ? má bànújẹ́ rárá darapọ̀ mọ́ wa ní precious cornerstone university ní ọlá ògùn street old ife road ìbàdàn fún IGMB program ọlọ́dún kan láti wọ two hundred level ní yunifásitì tó bá wù ọ́ result bíi waec neco gc tàbí naptep ni o nílò láti fi wọlé má gbàgbé o ijmb kò nílò jam exam mọ́ rárá tẹsán pẹ̀lú ètò ààbò tó péye laboratory tó kún fẹ́fọ́ ilé ìkàwé library àwọn olùkọ́ tó kún ojú òṣùwọ̀n báyìí registration lọ lọ́wọ́lọ́wọ́ fún twenty twenty one twenty twenty two academic session láti gba fọ́ọ̀mù tàbí ìwádìí wá sí Precious Cornerstone University Garden of Victory ọláògùn Old Ife Road Ibadan, Ọ̀yọ́ State fún ìwádìí ẹ pè tàbí WhatsApp wa sórí zero seven zero three three three five zero four two seven tàbí zero eight zero two eight four nine nine four one PCUIGMB ẹ jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà bíṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan kì í pẹ́ṣẹ́ a ò lè ralẹ̀ tán ká tún máa dájọ́ sí kíkọ́ ẹ̀ kò tiẹ̀ lè rí bẹ́ẹ̀ lọ́dọ̀ wa ní Rawlac Properties Limited torí gbogbo ìpẹ́ àti yọrin ìkọ́lé òun la ti ń tà láti mú àwọn oníbàárà wa donílé lórí láì dé ìtọ̀pẹ́nu ká ti sharp sand plastering sand gutter sand laterite granite àti stone dust gbogbo wọ̀nyí ló wà ní Rawlac Properties Limited ẹ ò nílò àti dààmú máa wábi tí ẹ ò ti ra ìpẹ́ àti yọrin ìkọ́lé yín tàbí bí ẹ ò ti wakọ̀ rẹ̀ dé ọ̀gọ̀ngọ̀ ibi tí ẹ ò ti ìlú torí káàkiri ìlú Ìbàdàn àti agbègbè rẹ̀ lálẹ́ ìbáyín já irúfẹ́ yanrìn tí ẹ bá béèrè fún lọ́gán tí ẹ bá ti kàn sí wa lórí zero seven zero four thousand four seven four zero zero seven zero four thousand four seven four zero ẹ sì tún lè kàn sí wa lórí www.rpl.ng bẹ́ẹ̀ ni iléeṣẹ́ wa kalẹ̀ sí Rawlac Hub ìyànà Church Ìbàdàn dídonílé lórí ti dìrọ̀rùn pẹ̀lú Rawlac Properties Limited. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. tí ẹ mọ̀ wéyìí tó mọ̀ náà dáa. ó ti ṣiṣẹ́ rí ní bíi apalọ̀. ààbò kò ní ru. èwo lé itán tí wọ́n ń gbé mi. Ah, ah. o ti mú gbogbo rẹ̀ láti bí. kò gbọ́dọ̀ dín o. <laughs> mo sọ fún ọ pé mọ́ mi mú mi lọ sọ́dọ̀ àbúrò wọn rí àǹtí comfort wọ́n sì láà gbọ́dọ̀ jẹun wọ́n ti kọ́ wa pé tá a bá ti dé ọ̀dọ̀ àwọn àlejò ká má jẹun àwọn ìyá yẹn ń kọ́ yẹn o Ah. mọ́ mi ni ó bọ̀ sọ̀rọ̀ wákàtí mẹ́fà yóò tún mọ sọ fún ọ pé àbọ̀rọ̀ la fọmọlúwàbí. <laughs> wákàtí mẹ́fà. lẹ́yìn six hours ń gbọ́ orí pé mi ò ráyè ìwọ náà dẹ̀ ráyè torí irúfẹ́ iṣẹ́ tó ń ṣe àmọ́ àbọ̀rọ̀ la fọmọlúwàbí. a máa fẹ́ sọ dídí ọ̀rọ̀ gan. tèmi bá mi lò abádọ́dọ̀ àǹtí comfort àǹtí comfort bá ní ah, ẹ tó mú ṣẹ́gun wálé ní àǹtí mi náà bá ẹlẹ́rìndòdò kan bẹ́ẹ̀ ni mò ń dá fòtò lò níyìn òun làágùn búkúbúkú ah. ló <laughs> bá ní kọ́ńfọ̀tì mọ́ ṣe yọnu àti jẹun <laughs> mo wò pé. bẹ́ẹ̀ sì ti jẹun. ó ṣe bíbí kí n dákú. mo ti mọ̀ wo kọ́ńfọ̀tì mọ́ ṣe yọnu àti jẹun <laughs> wọ́n bá ní ń gbà ṣẹ́gun mo ní. Hmm. Hmm. Hmm. sọ̀rọ̀. mo ní bá ti sọ náà ni. tí màá mi bá ti wí náà. ee wọn mi máa <laughs> àti comfort bá ní ẹ à rápẹ́ tó ń jẹ ni kò sí wàhálà ẹ kó mu drink tẹ mọ mi bá ní à mọ mi bá ní à n tó ti mu tó ti mu mu tó ti sùn. lẹ́mi <laughs> tọ́já pé tí ìbá sọjọ́ kérésì. ẹ ò rírú ẹ̀ mú. mo lọ ti bẹ̀rẹ̀ ẹlẹ́rìí dòdò mu ọjọ́ kérésì gan àwọn mẹ́ta lápégo kan èmi ò mú díẹ̀ ṣe wọ́n mú díẹ̀ àtayọ̀ kọ́lọ́ bá ń fọ̀rún kẹ. ẹ fọwọ́ dábì ìgò ẹ ah, tọmọ tá kọjá bí o. tí ayọ̀ mọ̀ ṣe mọ̀dámi mọ̀dámi mọ̀dámi mọ̀dámi ṣítì lèmi ọ̀fẹ́ wò. db ìgò màdà ìyẹn fọwọ́ fún ìgò pé kò gbọ́dọ̀ kọjá bí. bẹ́ẹ̀ ìgò ṣe é fún mo gbọ́ comfort yẹ ó ti mú mú tó ti sùn. ó ti mú mú tó ti sùn. sorry bí ẹlẹ́rìí ló ṣe wà lórí tébù tí ń làágùn gbogbo mọ́ ṣe ń rojọ́ bẹ́ẹ̀ ni mo tẹjú mọ́ láyìíká mo sì ní feeling pé mo mú. MPG farms àwọn náà máa ń fún aládìyẹ lọ́sọ̀ọ̀sẹ̀ lórí ètò yìí. <laughs> àti unique fabrics náà. bẹ́ẹ̀ni àwọn náà ń fún wa láṣọ apex fabrics. àwọn náà fún aláṣọ léèsì. àwọn yìí gbìyànjú hmm, ẹ bá wa dúpẹ́ lọ́wọ́. bí ọdún méjì mẹ́ta ni wọ́n ti wà pẹ̀lú àwọn òsì hmm. tẹ̀tì. MPG farms àdúpẹ́ lọ́wọ́ yín o unique yeah. fabrics àdúpẹ́ Apex Fabrics àdúpẹ́ lọ́wọ́ yìí. iná ò ní tán wọ́n yín láṣẹ Olódùmarè. ọ̀pọ̀lọpọ̀ máa ń wò pé ẹ jẹ́ ká kẹ́bùn fún yín kẹ́ máa pariwo àwọn iléeṣẹ́ wa náà hmm. kọjá pé ẹ kẹ́bùn fún wa kí ni a fẹ́ jẹ lérè gẹ́gẹ́ bí iléeṣẹ́ tá à ń rọrùn dísù àti nepa ṣe rí àwọn tá à ń polówó yìí hmm. àwọn ti polówó lọ́dọ̀ wa dáadáa hmm. wọ́n sùn wọ́n sì tún polówó lọ bẹ́ẹ̀ ni wọ́n ń kó ẹ̀bùn yẹn fún wa ṣùgbọ́n kẹ́ ẹ wá lẹ́ kó ẹ bá wa especially kẹ́ lómi lóun ní foundation ẹ máa fún yín ní twenty thousand ẹ bá mi wá bóyá àwọn ọmọ aláìníyà mẹ́wàá no àwọn ọmọ aláìníyà mẹ́wàá kẹ́ bá fún wọn ní two two thousand. àwọn ọmọ aláìníyà. mo á sọ fún àwọn two two thousand. bẹ́ẹ̀ àwọn bọ̀dá alálọ́mí ẹ jẹ́ kán lọ sí gbóná kó wọn lọ nísìnyí. lọ́nà akínyẹlé kọ́ lọ́nà akínyẹlé ẹni sàrà àbáyọ sí. <laughs> ìgbà ìjọba fi àyè rẹ̀ lẹ̀ máa pín àwọn onífòfò kò ló bẹ̀ wọn látàgbé ni. ọ̀rọ̀ ẹ̀ sú mi. láyìnká kí ló fọ́mọ yìí mú lé ni. ọ̀rọ̀ ẹ̀ sú mi ní five oh five lọ sọ̀rọ̀ tó gidi bó ṣe ní five oh six báyìí ọ̀tán ah. pẹ̀lẹ́ mọ́lá. ọ̀gá ọtí wà ókè. ta ló wà ókè. ọtí wà ókè náà. a lè kí àwọn èèyàn <laughs> ní sábò. tó salamu alaikum dika jama'a chicken Nigeria. farabalẹ̀ chicken wo. chicken bolo ti di chicken apex ah, farm. Eh, MPG farms nìkan ní pé chicken o. no chicken inú Nigeria mo kí gbogbo àwọn Hausa tó wà nínú Nigeria. chicken wa cikin Najeriya cikin eh a wata Nigeria. Najeriya mm. har zuwa kasan waje titi da fide okeoku har zuwa kasan waje shoti goma eh to díẹ̀ díẹ̀ ni i go dey teach you don't teach me okay okay to <laughs> domin haka mun fara aikin mu a cikin <laughs> cikin fresh fm duk oganmu fresh ko fresh ko eh win suru fresh ko okay fresh wasa da sai ta oga fresh elfe sọ pé fi fresh fresh fm sọ pé ah. fi bí. abẹ́rẹ́ bọ́ lọ́wọ́ ládẹ́tẹ̀ ó dètè. ọ̀gá fresh fm. àwọn kan wà tó ní pọ́blẹ́mù yìí. ọ̀gá fresh fm. ìwọ tún ní ti p. o tún ní ti p. fi. sọ pé epo pupa. ẹ̀kọ́ kúkà. ẹ̀kọ́ aṣọ funfun. aṣọ pínpín aṣọ funfun. aṣọ pinpin. pinpin ọtẹ hàn nù mọ́tò bẹ́ẹ̀ mọ̀ sọ lọ. tó hazua ọjọ́. ọjọ́ ni kí ni. hazua ọjọ́. ok Mania. duka ku muna gaishe muna gaisa da ku har zuwa kara zuwa bodija mm. zuwa mokola. Mm. sabo mm. har zuwa sasa duka hausawa muke gaisawa a cikin fresh fm haka muke gaisawa ogana cen gaishe ku ogana yin ka fole da eob har da masu aiki a cikin fresh fm inda kuke jin mu a cikin amunigu zuwa oje ajaba orenya challenge, challenge. ko muke gaisawa har zuwa amunigu Eh, oluyọle. zuwa oluyọle eh. eh. mobile. duka hausawan da yake bulu na agbaje har seven up agbaje nan kudu kusa da mu har zuwa ajegwe iwo road ajegwe har zuwa iwo duk kowa muke gaisawa tollgate Azua zuwa na nan gurin tollgate ti ọ̀nà Èkó àti tollgate ọ̀nà Ifẹ̀ ok zuwa tollgate na hanyar Lagos mm. Zua na hanyar Ife muna gaisuwa Ife Ife ebe ni mm. ana ebe ni ana Osun State Osun Osun State zero eight zero three two three two one zero five nine. zero eight zero seventy seven seventy seven ten fifty. ẹ jẹ́ àfi nọ́mbà méjèèjì yẹn jẹ́ bọ́ ọlọ́run fún ọ lálàáfíà o. kò lè ní ọgá anibasi. oògùn tó ti ṣe yìí sì gbé. ọgá anibasi yunifásitì kìíní. yunifásitì ìgbà tí mo lọ tí mo lọ sí ìkọ́tì gan tìlù tẹ̀ pọ́nlẹ́ fi kí mi káàbọ̀. wá ẹ̀fọn ni ó jẹ́ ọ pa. ẹ bá ń gbé bá ń gbé. ẹ lẹ́ẹ̀kọ́ lẹ́ o. hello. hello ọlájẹyìndé adéníkẹ láti owódé lápáta. láti owódé lápáta ọlá. ẹ wá gba tíkẹ́ẹ̀tì ẹ lọ gbẹ́dẹ̀. ọlájẹyìndé adéníkẹ. Hmm, àpáta ni sà. ẹ wá gba tíkẹ́ẹ̀tì kẹ lọ ẹ lọ gbé adìyẹ kan ní npg farms adìyẹ ṣe sà tó bá dọ̀là. hello orúkọ yín. ẹ yí rédíò yín lẹ tàbí ká gé. Alabi Rasheed. Alabi Rasheed láti. láti olómi. olómi nbàdàn. ẹ máa bọ̀ wá gba léèsì ọ̀pá márùn tó jẹun dẹnu láti ọwọ́ Apex Fabrics. hello. hello ẹ kúrò lẹ́sà. ẹ yí rédíò yín lẹ tàbí ká gé e ẹ kúrò lẹ́wọ̀n ẹjọ́ èmi ni ọ̀gbẹ́ni Dáúdà Adéyọlá láti Balógun estate one. Dáúdà láti bo. Adéyọlá. láti. láti Balógun estate one. ok ẹ Ankara ọ̀pá mẹ́fà tó dáa. nọ́mbà fifty nine. ẹ má sọ nọ́mbà lé. ẹ má sọ àdírẹ́sì lé yín. ok mi mi sọ nọ́mbà yín nù. ẹ ẹ Ankara ọ̀pá mẹ́fà lẹ jẹ. ok unique fabrics ló sì ní àfún yín ẹ lè wá lọ́la. hello àbáyá hmm. adékúnlé látàkẹ́dẹ́. màmá ẹ ní sùúrù. lẹ́tì aago mẹ́jọ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ ẹ béèrè ẹwà èdè. Hmm. ẹwà èdè kí ni káwá gbà. ẹ̀yin kọ́ eh, màmá ẹni sùn kí ló kọ ti yín mà. màmá kàfáyà. kàfáyà adékúnlé látàkẹ́dẹ̀mì. Eh. látàkẹ́dẹ̀mì ah, eh. màmá ṣe é gbà díẹ̀. a gbà. àbí léèsì lẹ fẹ́. ẹ mú kan nu adìyẹ àti léèsì ni ìnáwó wo lọ́yọ̀ sí yín. màmá lóde nù. ìgbàgbọ́ nílẹ̀ wo sátidé. sátidé ah, eléyìí. ó ti dáa. ó ti péjú kẹ́ mọ́ ẹ dájọ́ lọ. ẹ tètè wá gbà kẹ́ gbé fún télọ̀. kẹ́ gbé fún télọ̀ Ah. Ah. àǹtí sídi télọ̀ ni ẹgbẹ́ fún ẹgbẹ́ fún sídi hmm. yọ̀ràn yọ̀bá yín kọjá kan sí hello. ẹ kúrò lẹ́ o. hello. ó kọ yín. orúkọ yín. Babátúndé Mojísọ́lá. ẹ. Babátúndé. láti mọ́níyà. ní kíni. Babátúndé. kí ló kọ yín. mẹ Babátúndé Mojísọ́lá. Mojísọ́lá. yes láti mọ́níyà. Mojísọ́lá aláṣọ òkè Mojísọ́lá ẹ wá gbaṣọ aṣọ náà lẹ́wà lè sọ pamọ́ lọ́la ni. ọ̀dà mm. ọ̀dà. Mm. hello. hello. ó kọ yín. ajílẹ̀ wahid láti ayégún. ajílẹ̀ yẹ wahid láti ayégún. ankara ọ̀pá mẹ́fà la fún yín. ankara ọ̀pá mẹ́fà. láti ọwọ́ unique fabrics. Mm. hello. hello orúkọ yín. ẹ̀lọ́ Bùkọ́lá látàrí mọ́ Bùkọ́lá amósùn látàrí mọ́. Bùkọ́lá amósùn látàrí mọ́ Bùkọ́lá amósùn látàrí mọ́. ẹ máa bọ̀ ẹ wá gba tíkẹ́ẹ̀tì ẹ lọ gbádìí ẹ kan ní NPG Farms. kẹlò kẹlò kẹlò hello. ọmọ ti wọlé orúkọ yín. hello ọlọ́niyí abọ́sẹ̀dé ni o. ọmọ ti wọlé. láti bo ọmọ ti wọlé olódó ẹ máa bọ̀ wá gba léèsì ọ̀pá márùn-ún ti Apex fabric. hello. ṣẹ́gun láti bo. láti mọ́kọ́lá. ẹ máa bọ̀ wá gba nkàrà ọ̀pá mẹ́fà tó dáa unique fabric ló gbé fún wa. hello sir. ẹ kọ́ ọ lẹ́mọ̀. adékọ́lá ọmọlára ni sàlátọ̀ jaba. adékọ́lá. Ah, ọmọlára ọmọlára jaba. sẹfẹ di ẹ pààbò lọ́jà àbábá yìí. sẹfẹ di ẹ. bẹ́ẹ̀ ni ẹ máa bọ̀ wá gba tíkẹ́ẹ̀tì ẹ di ẹ kẹ́ lọ gbé ní MPG farms. yes sà ẹ ti sà. ó kọ yín o. hello. hello. hello. orúkọ yín. ó kọ yín. ó kọ yín. Ibrahim akípẹ́lú láti ọ̀rẹ́ méjì. Ibrahim akẹ́kọ̀ọ́ ìwádọ̀ rẹ̀ méjì. ẹ máa bọ̀ wá gba léèsì ọ̀pá márùn-ún apex fabric ló ń ṣẹ̀dá ẹ̀. hello. hello ẹ kúrọ̀ lẹ́ o. ó kọ yín mà. ọlájídé bukola láti ológun ẹrú. ọlájídé bukola láti ológun ẹrú ẹ gbóhùn tó bá wù yín nu mẹ́tẹ̀ẹ̀ta. nínú ìjẹ́jẹ́ kí n fún wọn láǹkárá ẹ má jẹ́ kí n mú kan nu mẹ́tẹ̀ẹ̀ta àǹkárá ọ̀pá mẹ́fà láti ológun ẹrú àǹkárá ọ̀pá mẹ́fà mo fẹ́ fún ọ. ẹ wá gba àǹkárá ọ̀pá mẹ́fà. ọ̀pá mẹ́fà. àǹkárá ọ̀pá mẹ́fà unique ah. fabrics ló ń ṣẹ̀dá ẹ̀ unique fabrics ló ní á fún yín àǹkárá ọ̀pá mẹ́fà. hello. hello. hello ká sọ níkẹ̀kọ́ lápọ̀ ní o látòjé. níkẹ̀kọ́ lápọ̀ látòjé. látòjé níkẹ̀kọ́ lápọ̀. nínú àǹkárá àti adìyẹ ẹmú kan. ẹmú kan. adìyẹ mo ṣe léèsì mo ṣàǹkárá yìí sá ti fún mi kan. ẹyin ẹmú kan. mo fẹ́ léèsì. ẹ fẹ́ léèsì kò sí léèsì àǹkárá ọ̀pá mẹ́fà ni. àǹkárá ọ̀pá mẹ́fà. ọ̀ràn tó kétí lẹ̀. Hmm. ẹ máa bọ̀ wá gbà tó bá dọ̀la ẹ lè kóṣẹ́ sí tó bá wù yín. kẹ́ ẹ kóṣẹ́ sí. kóṣẹ́ sàǹkárá. tẹ́ ẹ bá ròde lọ á fún yín lóde. jẹ́ ká fẹ́yàn kan ládìyẹ hmm, adìyẹ. Hmm. hello. hello. tán ládìyẹ yìí. ó kọ yín. ó kọ yín. alọ́kà ajímọ̀tì. láti bo. láti àbà ọ̀gàn. ògúndàdé. Ah, ah ọmọ jìnnà. ibẹ̀ yẹn máa jìnnà kó jìnnà kó jìnnà. kó jìnnà ṣé ẹ létí bẹ̀ wọ́n á gbàdí yẹn ni. Ah. ẹni tí wọ́n bá ti ká fún mi náà ni màá gbà o. Ah. Ah, ó jìnnà ni. ibẹ̀ yẹn jìnnà ẹ jẹ́ ká fún wọn láǹkàrà ká dẹ̀ fún wọn lẹ́dìí yẹn sí. ẹ ẹ ẹ ẹ ta ni ọdún mélòó báyìí. seventy. hello seventy. bàbá ẹ máa ṣáà yín fúnra yín lẹ̀ ń bọ̀ èmi fúnra mi mò ń bọ̀. ẹ tẹ́ bá ti dé iob e ó fún yín lówó mọ́tò àfòyín lẹ́dí yẹn àfòyín lankara. ọjọ́ òní mm. mm. kí n wá. ọ̀la ni. ẹ wá lọ́la. ní aago méjìlá lọ́la. ọjọ́ kòkòrò. kí ẹ kó kọ yín kó wọ rìkọ́dì lẹ́ẹ̀kan sí. kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí. ajimoti alọkan. ajimoti. alọkan. alọkan alọkan alọkan jura wa lọ mm. alọkàn bí àgbà alọkàn bí àgbà ẹ ṣeun bàbá ẹ jayé pẹ́ o. àmì ìgbà bá ẹ ṣe Ah, ṣẹ́gun mm. tá a bá wọ̀ tún tá a wò sí bí ayé ìṣe ń lọ ò tiẹ̀ yé mi mọ́ ah máa jókòó máa wo ẹ̀yìn pé àwọn tán ti wà láyé káwa tó dé ń kọ́ hmm. irú ìgbésí ayé wo ni wọ́n gbé mm-hmm. tí wọ́n ṣẹ́kù fún wa èyí tá à ń lò lọ́wọ́ bó la ṣe ń lò tá a fẹ́ ṣẹ́kù fún àwọn ìran tí ń bọ̀ lẹ́yìn. èyí tó ń sì ṣẹ́kù fún wa sì dáa. tó ṣẹ́kù fún wa dáa. èyí táwa ń lò lọ́wọ́ yìí ló lágbára jù. Hmm. ṣé àwọn tó ń bọ̀ níwájú ṣé wọn àtún fi ìgbà tiwa yìí yin ìgbà tiwọn pé ah, nígbà àwọn bàbá wọn bó ṣe bó ṣe máa ṣẹlẹ̀ torí wọ́n ń fọdún yín dún ni hmm. bọ́rọ̀ lé ayé ṣe rí nìyẹn pàápàá jùlọ apá àbí táwa ti bára wa. ṣẹ́gun ṣé ayé ń dá a sí ni àbáyé ń bàjẹ́ ó ń dá a sí ní ìdàkejì. Ah, no ṣáyé ń dà á sí ni àbáyé ń bàjẹ́ sí. àyè gbọ́ búburú lẹ́nu àbọ̀ rẹ̀ ó ń dà á sí nídàkejì. torí hmm. láyé àwọn bàbá wa kò sí kọ̀ǹpútà mm-hmm. rédíò kò tó báyìí wọn eh, ò ní fóònù hmm. oríṣiríṣi ìdàgbàsókè ló ti dé bá ayé nígbà tiwa hmm. ṣùgbọ́n ẹ ń sọ pé nígbà ayé àwọn bàbá wa síbẹ̀ náà ayé mà dẹrùn o. ẹ nǹkan tí mo rí ń bẹ̀ náà ni pé nígbà ayé àwọn bàbá wa yẹn ara àwọn kan torí bá ṣe é tí wọ́n tí gbárí ajé jọ tọ́lọ́ ń gbárí ajé jọ fún ara àwọn tí wọ́n là tí wọ́n lu a sì ra àwọn tí kò sí lọ́wọ́ wọn ara àwọn kò là kò ṣàgbé. àwọn tí ò là tí ò ṣàgbé ń gbà yẹn ní ìtẹ́lọ́rùn ṣẹ́gun. torí oko lẹ́lòmíì ti ń ṣe kérésì ẹ̀ ti iléyà àti even iléyà àjínde. náà la ìgbà náà náà ara àwọn gbọmọgbọmọ náà nígbà náà. àwọn gbọmọgbọmọ. ara àwọn rondórondó sogúndogójì. ẹ káwọn rondorondo tó dé ń kọ. ẹ àwọn nǹkan kan tó kò tí kò tí ì sígbà kan ta lè sọ pé ayé perfect àwọn ó depend lórí àwọn tó wà ń bẹ̀ ń gbà náà ikọ́. àwọn àtẹnudẹ́nu ìtàn kan jẹ́ kí ó yé wa pé ìgbésí ayé tí àwọn bọ̀dá ṣàngó Hmm. àti bọ̀dá ògún àwọn ya àwọn sista ọya hmm, àwọn èṣù láàlú àti ọ̀nkú èṣù hmm. àti àwọn eh, broda ọ̀ṣun eh, sista ọ̀ṣun àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n kọ́ àtàwọn kọ́sìn ẹ̀mí náà àtàwọn kọ́sìn ọ̀rúnmìlà àti kí ni n pọ̀ lẹ́rìn báyìí. àti àwọn ọ̀sẹ́. àti àwọn ọ̀sẹ́ wọ́n nígbà tí wọ́n bá ti pe mítìn báyìí bí ìgbà tí eh, kò sí ayé míì mọ́ ni wọ́n ní tìlù tìfọn ni wọ́n fi máa ń ṣọdún kálukú wọn tí eh, ò sì sí wàhálà. ẹ eh, nígbà tó ń sọ yìí ìwọ náà wo àwọn kan wà tí wọ́n prominent àwọn tó prominent láyé ìgbà yẹn ló dárúkọ yẹn mhm. àwọn kan náà wáyé ìgbà yẹn tó jẹ́ pé wọ́n wá bẹ́ẹ̀ wọ́n sì lọ bẹ́ẹ̀ tí orúkọ wọn wọ bẹ́ẹ̀ náà láyé tá a wà yìí àwọn kan náà wà tí wọ́n hàn àwọn kò ní hàn. ọjọ́ sunday ńgbà tó wà lórí ètò hmm. ìbéèrè kan wá sí mi lọ́kàn tí mi ò rí ìdáhùn fún. Hmm. ìgbà wo ni wọ́n kọ ìwé orin àwọn wo ló kọ ìwé orin ta ló fohùn èdè àti àmì sí orí ìwé orin. èmi rò pé ó fẹ́ dàbí ọ̀rọ̀ bíbélì náà ni àwọn orin ti jẹ́ orin tí wọ́n ń kọ tẹ́lẹ̀ káwọn kan tó bẹ̀rẹ̀ sí ní kọ. bíbélì tó dárúkọ yẹn hmm. ó tún wá tún mú ìbéèrè míì dání nǹkan ti ṣẹlẹ̀ ṣáájú kí bíbélì tó dé ni hmm. wọ́n kọ sílẹ̀ hmm. àwọn wo ni wọ́n wà ṣáájú kí bíbélì tó dé àwọn kí bíbélì kó tó di pé wọ́n ní bíbélì mo ti rìn jìnnà jù nínú kó tó di pé bíbélì dé ẹ kan tó fi kọ nǹkan tó ti ṣẹlẹ̀ ẹ àwọn kan náà ti wà àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ sílẹ̀ bí ìtàn nínú bíbélì. Ah, ah, ok mm. Genesis mm. àti Exodus mm. ẹni tó kọ inú Exodus náà ti bí. inú Exodus náà ti bí. ẹẹ eh, Mose ló kọ. báwo náà ṣe wá mọ inú Exodus náà ti bí ara ń tà ń sọnù wà á rí i pé ńgbà tí Mose ó dàgbà ilé ọ̀tá ìran rẹ̀ ló ti dàgbà ilé ọ̀tá ìran rẹ̀ ẹni tó hate generation rẹ̀ mọ̀ ń bọ̀ láyínká jẹ́ ń fulẹ̀ lórí ẹ̀ ibẹ̀ lòun ti dàgbà ibẹ̀ ló ti kọ́ bọ́n ṣe ń kọ mm, àti mọ́ ṣe ń kà torí pé ẹni tí ò bá ní royal blood lára nígbà náà kò lè lọ léèwé mm-hmm. wọ́n máa ń pìpìẹ́ àwọn tó bá wà láàfin àtọ́mọ́ àfin wọ́n máa ń pàjùbà ọjọ́ ọ̀la fún wọn àmọ́ nítorí pọ́lọ́hún ti mọ̀ kó òun ó padà lò ó ó ti yẹ mm-hmm. ó jẹ́ kó lọ ọbẹ̀ lọ kọ́ àti kà so eventually inspiration ló fi kọ genesis torí kò sí mbẹ. ibi tó ń mú mi lọ yẹn mm. ó jìnnà jù wá lọ ìbéèrè tèmi fẹ́ béèrè tí ò yé mi ni wípé ǹjẹ́ ààrẹ ni tó ti wá sáyé rí tí ò kú tó dẹ̀ ṣe wà dé sí i ah, ah. kò sí ó já sí pé gbogbo àwa tá a wà yìí ìran wa yìí náà ti ń lọ ah, ìran mi ń padà dólè ni ní sùúrù ṣé ayé ń dá a sí ni látẹ̀yìnwá débi tá a wà lẹ́yìn àbí ọjọ́ ọ̀la pé ọ̀la ṣì ń bọ̀ wá dára ọ̀la sì ń bọ̀ wá dára yẹn náà ni ká máa retí fún àwọn ìran tí ń bọ̀ lẹ́yìn. ẹ bá a ṣe máa sọ pé ayé ń bọ̀ àdá náà nìyẹn torí pé nígbà kan náà nígbà yẹn náà tí wọ́n ń complain tá a wá ń sọ nísìnyí báyìí páyé ìgbà yẹn da yẹn àwọn kan náà wà ń bẹ̀ ńgbà yẹn tán complain páyé yẹn ti ń bàlùmọ̀ ọdún wo ni wọ́n kọ́ amọ̀nà tètè máa bọ̀ kí ló ṣẹlẹ̀ sáyé ìgbà yẹn ayé amọ̀nà tètè máa bọ̀ àtayé tá a wà yìí ṣé kò ṣé kò ti kò ti dodi kejì. ìgbà tí wọ́n kọ́ amọ̀nà tètè máa bọ̀ nàìjíríà sì ń da. ó sì ń da èló ni wọ́n ń ṣẹ́ dọ́là nígbà tí wọ́n kọ́ amọ̀nà tètè mọ́ ọ. torí àwọn nǹkan tí ó ń máyédẹrùn àti bójú ṣe ń là sí bá a tún ṣe ń pọ̀ sí ó ti yẹ. ṣé pípọ̀ yẹn ló ń kó bá wa ni. ẹ ṣọ mọ̀ pé kò sí ni tèrò bá ti ń pọ̀ sí oríṣiríṣi wa. ẹ bá ṣe láǹpọ̀ sílẹ̀ àwọn èèyàn náà ń kú àwọn kan ń jáde láyé làwọn kan ṣe ń dé. láyìn o lè population Nàìjíríà wégbà tá a gba independence náà àwọn èèyàn ń kú gbà náà wọ́n sì ṣáyé ń dà sí ni àbáyé ń bàjẹ́ ó ń dà sí ni ó ń dà ó ń dà ẹ so kò wá sí bó ṣe lè burú tó àárá wọn tó dànù ẹ hmm. kò sí bó ṣe lè burú tó. so ó já sí pé ìran wa yìí wọ́n sì fi wá kọ̀tàn náà tó bá a. Ah, ah, wọ́n sọ wọ́n nìyẹn nìkan wà tán pé ní Yínká Ayéfẹ́lẹ́ òun ló kọ́ mú tó ń gbà wọnú gospel wọ́n sọ wọ́n sọ hmm. bẹ́ẹ̀ ni wọ́n á sọ wọ́n á tún sọ story yẹn fáwọn kan dúpẹ́ pé nínú ayé tí wọ́n wà yìí Ọlọ́run jẹ́ kí wọ́n hàn àwọn onímọ̀ jẹ́ kó yé wa pé àwa tá a wáyé tá a wà láyé mm. wọ́n ní ó ṣeé ṣe pé ká wà títí láéláé ṣé tòótọ́ ni. àwọn wo ló sọ bẹ́ẹ̀. àwọn onímọ̀. Ah, nbo la wà sí o. ìdí tí wọ́n ṣe àlàyé fún mi ni wí ìdí tí wọ́n fi ṣe àlàyé fún mi ni wípé eh, over twenty million ni àwa tá a kúrò lára bàbá mm. pé à ń fẹ́ lọ sílé ayé mm. ṣùgbọ́n nínú over twenty million Eh, kíní ródóró tíntíntíntín látò ó jẹ́ ara bàbá yẹn hmm. wọ́n ní ìwọ nìkan tàbí kẹ́ jẹ́ bí méjì tàbí kẹ́ jẹ́ mẹ́ta ńlẹ́ hmm. lóore ọ̀fẹ́ àti wọnú ìyá yín hmm. tẹ́ ẹ padà wáyé wá dé èèyàn ẹni wá ní kí n ṣe ó wá ní kí n ṣàṣípayá tí n bá ní cctv kámẹ́rà síbi tí àgbàlagbà tó ti darúgbó tó ti fẹ́ kọjá sọ̀hún wà kí n fi síbẹ̀ ó ní màá rígbà tí ẹ̀mí yẹn jáde kúrò ní ara. Ah, mi ò lè mi ò lè jiyàn yẹn mhm. ṣùgbọ́n mo fẹ́ sọ pé àwọn nǹkan kan wà tó jẹ́ pé bí àdìtú ni téèyàn bá tu jù hmm. n téèyàn padà conclude sí àṣẹ olódùmarè. àbí kó máa wádìí tí ò eh, eh, kàn kó máa wádìí tí ò sọ̀rọ̀ kiri ohun tèmi mọ̀ rèé hmm. pé ẹni bá ti wálé ayé ìgbà hmm. lẹ́yọkan yìí eh. yóò padà kú náà ni. nígbà wo bá kú tán kọ́. tó bá kú ibi tí yóò padà máa lọ ó kú ó kú ẹlẹ́dàá rẹ̀ àwọn kan náà ti jẹ́ ká mọ̀ pé bí èèyàn bá ṣe rere nú ayé yìí ayé yìí ni ọ̀run rẹ̀ wà. yóò ti máa gbèrè ẹ̀ látàrí. àwọn kan wà tí wọ́n ní kò sí bó ṣe lè ṣe wọ́n ó padà wá jẹ ìyà tí wọ́n ṣe láyé hmm. pé kí wọ́n gbóná jù bẹ́ẹ̀ lọ tí wọ́n bá lọ wọn ó padà dá wọn padà ìsídà kan jẹ́ ajá tí mọ́tò padà wá pa lẹ́sprẹ́sì ọgbà tàbí kan jẹ́ àgbò tí wọ́n padà bínú dúnbù wọn lọ́jọ́ léyà tàbí kan jẹ́ adìyẹ tí wọ́n padà pa tàbí kan jẹ́ ẹja point and kill tí wọ́n padà sá ní ọ̀bẹ ní orí <laughs> wọ́n ní èèyàn á padà wá. Mm. wọ́n sọ bẹ́ẹ̀ ni o wọ́n ní náà ni wọ́n ní ni o pé kò sí bó ṣe lé bó ṣe lọ pé kó gbé tó àbábọ̀ rẹ̀ ṣẹ́gun mm. táyé ń dà á sí ni àbò ń dà á sí ní ìdàkejì òkè ń dà á sí. Eh, mm. eh, ayé tá a wà nísìnyí tí mi àkàràn sọ ni pé láyé ìgbà kan àwọn kan náà wà tí báyé ṣe sọ pé burú fún wọn nígbà náà wọn ò compromise. ǹjẹ́ ara ẹni tó lọ tó padà wá. àárí. àárí ẹ wọ́n ní ìlú àwọn òkú wà. Eh. ìjókòó ló ń gbé bẹ́ẹ̀ àwọn sórí ibi tó mú mi lọ́hùn hmm. ìwọ lè sọ díẹ̀ ọba kọlọ́láwìyí rìn díẹ̀ kọlọ́njọ́ kó forí jìn kọlọ́láwìyí ibi ọkọjú sí kí kọ́dà èyí tó sì fi sílẹ̀ kọ́ mọ́ bàjẹ́ wọn náà tó sì <laughs> àrólé kọlọ́láwìyí. ṣe lọ gbádùn báyìí ntí mò ń bí ọ ni jáàpé prince ntí mò ń bí ọ ni prince ni mo lọ ṣe findings. ntí mò ń bí ọ ni ọ̀dáhùn ṣé tá a bá kú ṣáà hmm. ṣiṣẹ́ kù. Ah, tá a bá kú àwọn kan ṣiṣẹ́ kù pé ṣá láyé àbí ẹni tó bá kú ṣó ṣẹ́kù. Hmm. Ah. ẹ ebi tó bá ní àrọ̀ láyé ó ṣẹ́kù. àrọ̀ bó bá lọ bímọ ọmọ tó bí wáyé tiẹ̀ ni o. ẹyin téèyàn fi sọ pé òun ṣẹ́kù nù tàbí iṣẹ́ tó bá ṣe tàbí iṣẹ́ téèyàn bá ṣe. o ti dípù jù. ok ok farabalẹ̀ tó bá ti sùn kí ló máa ń rí. mo ń lálàá ni. kí ló máa ń rántí. kò sí. bí kú ṣe rí nù. sáyìnká mm-hmm. sẹ́kúrì ni. àà ah, bá ti kú ti lọ tọ́n bá sọ pé wọ́n mọ̀ pariwo ẹ òkú ọlọ́mọ kì í sùn ó yẹ kí n ti rí pọ́pùsì mi lójì tí n bá fẹ́ lọ rọ sàn kó tiẹ̀ pè mí pé wá Ṣẹ́gun wá <laughs> torí tiẹ̀ mo ti ń ta kiri ọ̀rọ̀ sọ̀kọ́ mọ̀ sanwó. <laughs> wo ìfọlọmọ <laughs> yìí sùn ẹ jẹ́ kẹ́ jẹ́ kí bàbá àbí màmá ó sùn. bàbá rẹ̀ bá ti wá tó láàgì fàájì wọ́n kàn rí wọn lójú agbo orí rẹ mi ò ṣe sun mo wá jó díẹ̀ ní o jó díẹ̀ náwó fún ọ. àdètú ni ọ̀rọ̀ olódùmarè kò sẹ́ni tó yẹ hmm. ayé ti bẹ̀rẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ hmm. ó débi tó dé lónìí nbo la yé ń lọ lẹ́yìn wá ọ̀la kò sẹ́ni tó yẹ hmm. àdìtú lọ̀rọ̀ olódùmarè. bẹ́ẹ̀ni. ṣáyé ń dà sí ni àbáyé ń dà. àbáyé ń dà àbáyé ń da sí nídàkejì. ayé apadà dáa ju ọ̀tẹ̀ tá a wà yìí. ó dìgbà tí ní ìròpó lè dá mọ́. Ah, ṣẹ́gun má ṣe pé má ṣe pé má ṣe pé. àwọn kan kàn máa try láti jẹ́ pé standard tọ́lọ́hún fi kalẹ̀ a máa rí àwọn tá a sì máa tẹ̀lé ni gbogbo bá ṣe ń pariwo náà ebáyé burú náà ni wọ́n fi sọ pé Ọlọ́run pa Sódómù àti Gòmórà rẹ̀. ó pa wọn run. ohun tí wọ́n sì ṣe ń gbà náà bóyá. lẹ́yìn ìgbà yẹn mm. ayé yìí ò tí ì parẹ́ Ah, ah. ebi kan ló kan ebi pati kan ló kan parẹ́ mbẹ́. pati yẹn pati yẹn náà hmm. parẹ́ ayé ìtìgbà yẹn náà la ṣì ń jẹ lọ́yìn la ṣì ń lò lọ́yìn gbò ni ó tán. Ah, ìjọ téèyàn bá ti tán láyé tiẹ̀ ti tán ìjọ téèyàn bá ti mí kanlẹ̀ tán ayé tiẹ̀ ti tán ayé tó ń tẹ̀síwájú lọ ó kọ̀ntínú fún àwọn tó kù ó gbọ́ ayé àìnípẹ̀kun. so a jẹ́ pé ayé yìí lè tán. ó wà lọ́wọ́ ẹni tó ṣẹ̀dá rẹ̀ ṣẹ́gun kí ló dé mo ti ń tu ẹni a ní lẹ́tà. láti bo mo wá. mo wá. ó yá já kọ́ ọ̀ka. ẹ̀sùn pẹ̀lẹ́ ló yẹ ká ṣe. ká má ṣe lọ́run ẹja padà ń bẹ̀ o mm. n ta fẹ́ máa tú yẹn. gbogbo gbogbo gbogbo tá kó wáyé mẹ́ta ni. question tó wà ń bẹ̀ ojú pé ṣáyé ń dá a ṣe. a kó bọ́dì wá àjùlẹ̀ síbí hmm. gbogbo ntọ́lọ́hún ní lára wa tó nílò lára wa àbá àtòbí àbá àsanra àbá ọ̀rọ̀ bọ̀ òun ni ọkàn wa ló fi ní ọmọ fi ọkàn rẹ fún mi. èwo lọkàn èwo lẹ̀mí ah, nísòro èwo lọkàn èwo lẹ̀mí. ọkàn níbi tẹ̀mí wà. sọ́kàn náà lẹ̀mí hmm, sọ́kàn lẹ̀mí. òun náà ní wọ́jọ́ wọnú ara wọn ni. tí o bá ti sẹ́mi kò lè sọ́kàn tí o bá ti sọ́kàn kò lè sẹ́mi. Hmm. ọkàn yẹn ni. Hmm wàá sì rí i pé ọkàn yẹn lọ́lọ́run máa ń wò ibi tẹ́ńgìn room wà nìyẹn hmm. ibẹ̀ náà ti ń process gbogbo ń ta fẹ́ dà láyé yẹn ló dàbí carburetor ọkọ̀ ibi tẹ́yìn ó ti rò nìyẹn pé ah ọmọ yìí tí n bá mú balẹ̀ wọn á fún níṣẹ́ hmm. ibi ẹ ọkàn ni ọkàn yẹn ni ọkàn lèyàn ti ń rò yẹn òwú náà ni hmm. ibẹ̀ lèyàn ó ti jókòó jókòó pé ah bàbá mi ò là ìyá mi ò lu gbọ́dọ̀ là gbọ́dọ̀ là láyé ọkàn yẹn ni so ọkàn yẹn gangan ni tọ́lọ́hún gbogbo ọba àmọ́ kó powder ẹni bá lọkàn yẹn tó fi rororo kúrò. òun àti ẹni tó jọ máa sọ. so alágbàtọ́ ni wà á ah. ń gba ọkàn yẹn tọ́ ni. ibi wọn wọ bọ́dì fún ni. ok ajẹ́ pé wọ́n tọ́jú ọkàn tẹ́ḿpìlì rẹ̀ ni wá. ọbẹ̀ ẹ̀ ah, o ti ń já tán láyè. ọkàn ẹni tó lọ kankan fi sí. bẹ́ẹ̀ òun ló sì ń wò òun ló fi ń dá èèyàn òun ló fi ń ṣàánú èèyàn ènìyàn ló ń wojú. ọkàn yẹn ló ń wò. ọlọ́run wo ọkàn. àwọn kan wà tó jẹ́ pé tó bá wojú wọn kò yẹ kán lówó àmọ́ lọ́kàn wọn ọlọ́run mọ̀ pé tóun bá fún wọn wọn ò fi ṣàánú àwọn kan sì wà tí wọ́n ń fẹnu sọ pé àwọn fẹ́ ṣàánú ọlọ́run mọ̀ pé tán bá ní tán bá ní owó òun lọ́kàn ya hun ni kíni àbí wọ́n fi oppress. Hmm. lọ́lọ́run ò bá fún un. kò ní fún hmm. ọkàn yẹn ni ó sì lè decide ó lè make choice ńbẹ. ǹjẹ́ a lè wun ọlọ́run ká lè wù ú hmm. iṣẹ́ ńlá ni. láti wù ọlọ́run. aa ah, kò rọrùn ara yìí ò ní gbà. ara máa bèrè tiẹ̀. Oh, ìgbà tó bá yẹ kó kírun yóò mọ̀ sọ fún ọ pé bó kíta náà bó kíkan láàárọ̀ bó kíkí ni gbogbo yẹn gan ọlọ́run tá a rí gan tó bá yẹ kó ṣèṣọ́ òru kò ní gbà pé tí òun wà pé ìwọ tó bá fún lóore ọ̀fẹ́ hmm. bá fún lóore ọ̀fẹ́ jákúrò rẹ̀ jàlọ àti fẹ́ ṣayé ìsílẹ̀ nù. ẹni fọ̀rọ̀ o mi ò bá sọ ní ẹni. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ṣe ò bàbá. ẹ tún jẹ́ kájọ pàdé ọlọ́run nínú ayé wòlíì àgbáyé ni prophet ezekiah olúbóyè ọládèjì jp general evangelist cac worldwide níbi àkànṣe ìpàdé àdúrà olóṣooṣù yẹn tí jésù oníṣẹ́ ìyanu ti máa ń dá gbogbo nípòjì pẹ̀dá lóhùn òru ìdáhùn àdúrà night of answer prayer tóṣù yìí tún máa lágbára níjọ christ apostolic church canaan land ìlúpéjú estate àkóbọ̀ ìbàdàn ẹ ti mọ̀ pé gbogbo tuesday kejìkejì lóṣooṣù ló máa ń wáyé tóṣù yìí tún máa kò ní tuesday tó ń bọ̀ yìí aago mọ́kànlá alẹ́ títí di pastor david ọlájí Babájídé DS Àkóbọ̀ àti ọ̀pọ̀ àwọn olórin ẹ̀mí olókìkí tàjọ máa ń fi orin fa ọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ prophet and evangelist Ezekiel Olúbóyè Ọládèjì JP general evangelist CAC worldwide bàbá máa wà ń bẹ̀ láti gbàdúrà fún wa àti fún counseling ìgbàlà ìwòsàn tó ń ti dáǹdè àti ìtúsílẹ̀ ó dájú fún gbogbo oníkòjìpọ̀ ẹ̀dá tábàtújọ wà níbi àkànṣe ìpàdé àdúrà òru ìdáwàdúrà lálẹ́ Tuesday tó ń bọ̀ láago mọ́kànlá Land ìlúpéjú estate Àkóbọ̀ Ìbàdàn testimony mi àti ẹ̀dájú lórúkọ Jésù àdúrà ní kó máa bọ̀ kájọ gbàpàgbàpàgbà. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. àtàwa àti pásítọ̀ ṣé irọ́ ni wá. grace ni. n tí mo mẹ́rin ni pé ṣé ìdájọ́ kan náà. Ah, iṣẹ́ tó gbé làwọn lọ́wọ́ pọ̀. so tí wọ́n máa lè jù sí wa lọ. àwọn àfáà ló gbé dá wà lọ́wọ́. kí ẹ pé yìí. Ah, wo mo ti fẹ́ mọ rìn jìnnà àwọn tó gbé dá wà lọ́wọ́ mm-hmm. wọ́n yàtọ̀ sí àwọn tó ń kírun mm-hmm. àwọn tí a pè tá a gbéṣẹ́ lé lọ́wọ́ tá a fún níṣẹ́ láti ṣe àwọn yẹn yàtọ̀ sí ẹni tó ń lọ chọ́ọ̀chì church go ọ̀tọ̀. Um, ó yàtọ̀ àwọn kan sì wà tó jẹ́ pé wọ́n gbéṣẹ́ lé wọn lọ́wọ́ wọn ò tí ì mọ̀ pé iṣẹ́ ni wọ́n gbé lé àwọn lọ́wọ́ wọ́n sì ń ṣeré tá a kò bá tó wọn sọ fún wọn yá lọ bẹ̀rẹ̀ kò sẹ́ni tó wà láyé tí wọ́n ní kó wá jíṣẹ́ ọ̀nà tí ó gbàjẹ́ ló yàtọ̀. ibi ayé dé dúró àti ibi tó ti ń bọ̀ hmm. àti ibi tó ń lọ ṣáyé ń dà á sí ni ah. àbí ń ehm, bàjẹ́. ní <laughs> kájà kúrò lórí ẹ̀. okay aago mẹ́fà ti fẹ́ lù kẹ́. ẹ kú ọ̀lẹ́ bàbá tí àlàáfíà lẹ wà. ẹ kú ọ̀lẹ́ sà. ẹ kú ọ̀lẹ́ sà. ohun yìí ó mẹ̀lẹ̀ ń kọ ẹ̀. ẹ ẹ tí gbójú yín sórí. ẹ má gbójú wọn sí orí kíní o. ẹ pẹ̀lẹ́ sà. ẹ kú ọ̀lẹ́ sà. iṣẹ́ kí lẹ̀ ń ṣe. Um, transporter. transporter ẹ̀ ń wakọ̀ ni ẹ̀ ń wakọ̀ jẹun. Hmm. àwọn bolẹ̀ ń ná. ọjọ́ ta ọjọ́ta èkó. to ọjọ́ta to ìlọrin. ọjọ́ta to ìlọrin. ọjọ́ta la ti máa load ẹ máa lọ sí ìlọrin èkó lẹ̀ ń gbé. no i stay in ibadan. ẹ̀yin lẹ ní ọkọ̀ yẹn abẹ́ ẹgbàá lórí ká máa san díẹ̀ díẹ̀. mo gba mọ́tò yẹn on instrumental. ok ẹ ti ń san lọ díẹ̀ díẹ̀. díẹ̀ díẹ̀ díẹ̀. ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn mo ní kẹ́ ẹ pè kẹ́ ẹ fẹnu ara yín sọ̀rọ̀ lórí rédíò mo dẹ̀ mọ ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ tó bá ti kan mọ́ bíi tó bá ti kan agbófinró ó ti yẹ yín mílítírì àbáwọn míì ó máa ń dà kí kí n mọ̀ di alàgàtà kẹ́ ẹ fẹnu ara yín sọ bí ìrìn àjò yẹn ṣe rìn ṣe rí i pé a ní kẹ́ ẹ wá sórí rédíò wá sọ̀rọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́ ẹ sọ lórí rédíò làwọn igun kan sọ pé irọ́ lẹ pa ọláyínká wá ní ẹ lè wà lórí rédíò kẹ máa parọ́ pé kí n sọ pé kẹ wá ká tú ọ̀rọ̀ yẹn lẹ̀. ọ̀rọ̀ tí ẹ sọ ń gbà yẹn hmm. ọ̀pọ̀lọpọ̀ tó gbọ́ ojú ọ̀tọ̀ náà fi wò etí ọ̀tọ̀ náà fi gbọ́ náà fi gbarata hmm. ṣùgbọ́n èmi wá ń jẹ́ kó yé wọn wípé ẹ jẹ́ ká yẹn nìyí fúnra ara wọn wọ́n pè tí wọ́n sì ṣàlàyé wípé àwọn ṣe báyìí àwọn ṣe báyìí àwọn ṣe báyìí lérò ọkàn tèmi mò